ti jí tipẹ́tipẹ́ nítorí sọ̀wọ́ kí mi lè gbàjọ. bí ẹni rẹ̀ bá jí kó wọ́n sọ̀wọ́ yankí wọ́n ti jẹ kiri wọ́n ti jí tipẹ́. sàǹdí àwa go òsùn bí tá a wà. wo apẹ́rípẹ́rí mẹ́rẹ́ mo káàkó ó ya gbébọ́ díẹ̀ ìjú ṣàgàrán pèbè ó ya ó yẹ bá mú wa. ẹni sùúrù ní èso wo. èso wo èso wo èsì gbárí mi débé wà á sọ̀wọ́ èso wo ṣá jọ ṣé kó mọ sọ̀wọ́ èkó ti sú ẹ nípadà sàbúlé ilà máa yan gàrí àbí kó máa yan gbàgùdà kí ni kí ni pọ́blẹ́mù rẹ. ẹ mọ̀ ní sùúrù ni o àlọ́ para wa. Eh. èkó yìí náà ni gbogbo àjọ wà. èkó rajọ wà àwùjọta láìwì wọn máa wí wọn èkó gbolè ògbọlẹ ẹjọ ẹ ṣàyè olè lónìí kò. kò sẹ́ni tí kò gbà o ẹ sẹ́ni tí kò gbà o àwà lẹ́nu ẹ̀ ní. sẹ́mọ̀ rẹ̀ máa ń sunmi rẹ̀ máa ń sunmi sọ́fọ̀ akọ́ débé. wàyọ̀ mọ̀ níbi tí sọ́fọ̀ obìnrin rẹ̀ fẹ́ gbóò náwó fún un. at the end of the day fẹ́ni ìrówó sọ ẹjọ kéko bá sọ̀wẹ̀ ẹ lọ sí ìlú wọn ẹ máa ṣe kiri ẹ là yan gààrí àbí ká máa tà pito ká máa gbégbá pito adáadáa òsì. sẹ́ẹ̀sì wá ń bínú. yàrá ayé ẹ̀jẹ̀ kí bínú ayé ayé rè jẹ sọfọ ṣáàjì ẹ máa ní sùúrù máa ní sùúrù. nítorí owó àjọ tẹ̀fẹ́ ìyọwọ́ yín náà ni. ayi ayi mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ dáadáa ẹ máa ní sùúrù àjọ ẹ ga ọ díẹ̀ dáadáa mo sì parí oṣù. ẹ kó lọ́rọ̀ jọ. ṣáàjì alájọ ìfìdí òye táyé yẹkẹ́yìn ẹgbẹ́ bọ́dì ni o lẹ́gbọ́n pàṣípà ó yá gbé bọ́dì ẹ̀ á parí parí parí mo bá kò. yankí ti jí ti pẹ́. ọ gbé bọ́ọ̀dì ẹ̀. tó mọ̀ pé ọlọ́run ló ní kí n pàdé yàrá ẹ̀ ìyàwó ẹ̀ mo gbálẹ̀kùn títí ṣùgbọ́n tó mọ̀ pé ìyàwó ẹ̀ etí ń dùn. ẹ ṣe jálẹ̀kùn. kó lè bá ẹ pilẹ̀ kẹ́ ẹ wọlé ti gíjà. ẹ tó bá di lọ́la tí n bá tó lọ síbẹ̀ màá jálẹ̀kùn na wọ́n wọ́n pápí fìlà international eléyìí ọ̀pẹ méjì nígboro èkó èmi lọ́lọ́ ń jogún ẹ̀ fún símẹ́ǹtì sì dùn bàjẹ́ mi ò gíra láti kọ́lé yìí. the only ilé kan náà tó wà lẹ́kọ̀ọ́ tó bógọ́ọ̀sì nìyẹn. bàbá ẹ wo kẹ́ni. ibẹ̀ yẹn ibẹ̀ yẹn. ìyá ìyá yín nù tìyálà yà ẹ. ṣé ti bàbá bàbá yín nù lọ́ọ̀kan. ẹ wọ ló fẹ́ pìtà àwọn èèyàn mi tó tubú lójú ogun. iná mọ̀sánmọ́lé ìyá ìyá yín ló lélẹ̀. èwo ni bàbá ẹ̀ bẹ̀. ìtàkọ́ bíi báyìí rè tọ́lá ẹ fẹ́ mọ̀ pìtánú ilé ìfún wa ní ìsìn àṣẹ̀ṣẹ̀ máa gbẹ́nu ilé ẹsẹ̀ tó tó bẹ̀rẹ̀ kàrámọ̀. mi ìjọkọ ẹ wá ilé sùúrù ẹ ní sùúrù bàbá tẹ ẹ bá nà mí ìlé bá yín jà tọ́lá ẹ ti dàgbà. mi ń gbárò ẹ. tó ti yé yín ṣe é rí iṣẹ́ tí mo pilẹ̀ ń ṣe tí mo fi ń pẹ́ iṣẹ́ ti bọ́. ẹ wo owó ṣoṣo ń di yìí ti pẹ́. àdúrà mi ló gbà lórí rẹ̀ àdúrà yẹn gbà. yàtí ti ti pẹ́ o jí fásùn bọ́lá mi dé bá update tí wíṣíkì bá máa yá mu. wọ́wọ́wọ́wọ́ gbogbo ẹnu ẹ̀dá tán tó sì kẹ́yìn ta yóò kẹ́rẹ́. orí ẹ̀wọ̀ ni lánàá ah, ìwọ ya wèrè. Ah. oníkìlámì lẹ́jì kó má sùn kí ló kàn mí. ọlọ́wọ́ má jà sí kọ́tọ̀ má jà sí gẹ́gẹ́lẹ́ ṣé tá a bá ń jẹnu owó ẹni tí máa ẹ wo ìwé ìwà yẹ wọn kẹ́ ẹ̀ gbọ́sọ̀ fọkọ́ lámìdé bá update tí wíṣíkì bá máa yọ mu owó afẹ́fẹ́ lóṣooṣù dì náà o ṣakùṣakì orin mèrè ẹjọ́ bá ń pe ṣakì ti ta. mìíràn ti yín ní béèrè. ṣakì. ọmọ yìí ti pẹ́ láró ti pẹ́ o. ẹ lọ bá a pé. ẹgbẹ́ pé ṣakì ẹgbẹ́ bàbá ẹ̀. àṣé mi lè ràn ẹ́ níṣẹ́ ni. ẹ̀rẹ́ gbowó. tí n bá ti wọlé wọ́n gbàgbé bó bá dé wù ẹ́ kó má tọmọlúwàbí ẹ̀ ṣe kó mórí légbó wàhálà ò ní dé títì tí mọ́tò fi pa ẹ́. Ah! ẹ jọ wọn ayarun ẹ wọn ò dín létí ṣé ò tán ayarun ẹ ò dín létí dán. ṣé ìyá tiẹ̀ gbọ́ náà. no wọn adé tí wọn kọ rẹ kọ yóò ti tẹ wọn kọ lọ bẹ́ẹ̀ yóò ti tẹ. your head is kúse ah! orí ẹ ń tì ọ. ẹbí ọba wa sọ wálé yín wá béèrè ọ̀rọ̀ lọ́rẹ́ bẹ́ẹ̀ wo wèrè ewo wèrè. zaki zaki zaki zaki ọ̀yà fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀yà fún wọn lẹ́gbẹ̀. kí kí will you give me will you kọ́ fún mi láti will you lá mi láti sàlẹ̀ wọ́jú bá mi. ṣé sàlẹ̀ kì í gbà. ẹnẹ bọ̀ lẹ́rù ah. ebi bó ṣe gbé wa náà bàbá gbé sọ́mọ́. ní kíni. wo saki jẹ́ kí n jẹ́ oṣù kòkò. ọyọ yẹ yájà sọ̀rọ̀ òde kíni adáadáa oṣù wọn tún lọ fọ aya rẹ ojú. ee rọra bí. àbújáde àjùkí aya rẹ. àgbàjọmọ àgbàjọmọ àgbàjọmọ gbà torí ire wèrè bí ṣe ń sáwó sí dáwó sí orí bóòlù yóò ṣe ríru fùrọ̀ tí ò ní náwó lé. ṣé o rò wípé àjọ dẹ̀ ni wèrè yẹn ń gbà lóòótọ́ ṣé kì í ṣe pọ́ńkúlù bọ́ ìyá ẹ̀. ṣé ẹ̀rí bó ṣe wà sàǹjẹ̀hùn sàǹjẹ̀ gbogbo àjọ nígbà bí ṣe ń gba tinú ìwé bẹ́ẹ̀ ní sàkàgbẹ́ ìjọ tó ti yé o lè gún yàn pa. ayé ń ṣerú eh? ẹ ayé máa ń ṣerú ẹ. ẹ ṣe kókó bẹ́ẹ̀ gangan sọ fún ẹ ọ̀rọ̀ owó àjọ tètè mi mú kí n yọjú rẹ. Oh, sànjẹ́ kò sẹ́rù eh? lára mi báyìí. Ah, kò sẹ́rù lára rẹ kò sẹ́rù lára mi. ṣé ọjà wà dáadáa ni. ìṣubú. ìbílẹ̀ lọ. wọ́n lọ inú ilé ọ̀dọ̀ mi. ilé yàrá yẹ tó kọ. Ah, kí ló ṣẹlẹ̀. ṣé mo lẹ́rù rí. ìtanilẹ̀ lọ sùn. Eh, bàbá ẹ jẹ́ n wọlé. mi máa fún ẹ knockout o jẹ́ kọ́kàn rẹ balẹ̀ mọ́sọ̀rọ̀ bí ma wa ní ọ̀túnla ọ̀rọ̀ àti àti yanjú. àti yanjú oya sanjẹ sanjẹ tí ẹ dúró àná oya àná àsásẹ rẹ onírọ́ àná ẹmusẹ rẹ onírọ́ àná agbẹsẹ rẹ kábíkan onírọ́. wọ́n ìṣàṣà mi jẹ́ kí n fẹ́ oya fún ọ ebu gọ̀ ebu gọ̀ oya tára yọ̀ fẹ́ fún mi oya gbé bọ́ọ̀dì ẹ̀ gbé bọ́ọ̀dì ẹ̀ bàjẹ́ bàjẹ́ ọ̀tún ẹ o ti yẹ. sanjẹ hmm? jẹ sásẹ rẹ. má jẹ sásẹ mi. jẹ sásẹ rẹ lẹ Ah. àwọn bíi ẹbí ṣàmù wa. ọmọ wa lọ mo ní mo ní nǹkan tí ó dùn. iṣẹ́ mi ti ah. lọ èmi ṣe bọ́lá ẹ̀ṣẹ̀ ju ọgbọ́dọ̀ jẹ àwọn ọmọ àwọn ọmọdọ̀ náà àrò kùtùkùtù ọmọ akóró wọn. bí o bá ní ìmọ̀ sàṣẹ lọ jẹjẹ ńlá o. gbọ́ dédé kọ́ ni tí lajọ́ ti lọ everything ti lọ ti sọ̀kalẹ̀ ó yá no more ìṣọ̀fi ṣẹ́bọ̀ eh? no more ìṣọ̀fi ṣẹ́bọ̀ mo gbẹ́sẹ̀ rẹ̀ dé mọ́ jẹ́. kùsàǹkẹ́ ìjọ oge ẹnìkùsẹ́ wa kà sásẹ́ kàdé. àwa ti ní ìjọba o ìjọba ẹ níbo àwọn ti gbàjọba sẹ àwọn ti gbàjọba sẹ àwọn ti gbàjọba bírí tí wọn kù níbo ìyálà yà wọn bí yà ní bọd ó yà ṣe rẹ níbi kidney olùta mo máa lè dánú wo ojúgbó ṣáná wọlé bí ti ṣàkàdúrà owó oríta làwọn náà àlè pariwo. ẹ lo ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀ gangan oríta tíjọ sọ àti gbà ah! aláyé wọn náà ti gbé oríta tíjọ sọ o. wàá ṣeré ọmọ ìyá mi. o ṣeré ọ̀nà. oríta àyà kọ́ wọn sọ nìyẹn kan. aláyé ọ̀nà tó ti gbà. a ti gbà yẹn náà. ọ̀nà ò pọ̀ yìí ah! orí junction otaku yẹn ọ̀dà àwọn bàtà àlébà ṣàtìgbà bẹ̀rẹ̀ náà ibẹ̀ ó yá mi. ọmọ ìyá mi ń gbọ́ o àwọn ọ̀gá mi bá mi sán ní boríta ó takú yẹn kọ́ ṣe àti gbà yẹn náà àlàyé ah, wọn náà gbà o gbogbo ọmọ wa ló wà o Ọlọ́run. wa jẹ́ oyè wọn o ṣẹ́rẹ̀ mi yí akọ ṣe fọmáàtì àbí lọ́n pè ṣe fọmáàtì. ẹ wọ́n ẹ bá fọ fọ fọ. àwọn la ni o gbé. Ah, ọ̀gá ọmọ ìyá mi. aṣọ ọṣẹ máa sọ̀rọ̀ dànù. Ah. wa Ọlọ́run aláì ó ti tó bẹ́ẹ̀ ni màá béèrè mọ dájú náà mẹ́ta ó ti tó kíkọ́kọ́ ti wá. àti ẹ̀dín nà wọ́n pa Àbújá ọlọ́run ọlọ́run ọ̀gá mi àti gba gbogbo ẹ̀wọ̀n fèrè o. kíkọ́kọ́ ti wá jáde. ẹ̀ẹ́dọ̀ ẹ̀kọ́ ti wá sí ní ìjọ kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ̀ lẹ́nìí kò séré ọlọ́run ìlọ aláìní kí gbà yín gbọ́ ọ̀gbọ́n tó bá ti sọ náà ló máa ń ṣẹlẹ̀ ọ̀run máa ń dàbí ànábì ni. ọkùnrin ọ̀gá mi. ẹbẹ kẹfù ẹfù kẹbẹ wọn fi yá yàn ẹ bẹ kẹ fún ládùúgbò yìí ọmọ tẹ ẹ kọjọ yìí ọmọ kú àwọn ẹ wà pẹ̀lú àdìsí yọ. ojúgbó lè lọ àwọn náà la ní. lọ́wọ́ tá a wà yìí lókè ìsúláàbì wọn lè mọ̀ ọ́. mo pè ní o. ẹ̀jà ìsìnṣẹ́ láwọn ló burúkú ta compete pẹ̀lú yẹn inú wọn lè dúró. ẹ̀ àpawọ́ ni àmọ́ àwọn ò bá ẹ̀ wá bíbélì gbogbo. èmi ni dàbí kí sáyé mú kí sáyé. tágbọ́n báyìí wáyé àwọn represent àwọn ọkọ̀ jagaba ló ń pè wọ́n. àwọn yẹn là ń pè ní kíni assurance. ọlọ́ọ̀bà. happy kí ló bá ṣẹlẹ̀. àwọn àgbà happy kólóṣó gbogbo ẹ̀ gbogbo state. ó yá ó yá ẹ̀ wá. ẹ̀yin bá bá wàhálà ò mọ́ mọ́. gonna be happy. Ẹ̀yin lè mọ̀ tata yà. Wọ́n ẹ bá ara yà ti gbọ́ ọmọ yà wà. Ẹ ṣàná. Ẹja sọ́nà. Ẹja sọ́nà. Wàhálà pàlù. Ẹ̀yin lè mọ̀ tata yà. Wọ́n ti gbogbo sẹ́dẹ̀ bá ṣe lẹ́nu tí. aṣọ funfun làwọn ń wé. inú rẹ̀ sí tó ṣe wà bí mo ti dọ́jọ́ tẹ́tímọ̀ ọmọ gbàgbọ́ mo jẹ́ ń gbọ́ mọ́ oníkèéfì. báyìí hmm. ẹ dákun ẹ sí lọ́sẹ̀ báyìí èmi ti rò pé bóyá sàkùsàkì ó ti bóde yóò ti sẹ́ńgẹ́dẹ̀ wá sàkùsàkì sàkùsàkì ẹ̀rọ la pa ìlú ẹ̀mẹ́tọ́ lànà kì í ó yà wèrè gan. lẹ́kẹ̀rẹ̀ ah, ah. ẹ wá ní wẹ̀rẹ̀ tó wà ní. ẹyẹ tiẹ̀ dúró bó bá tiẹ̀ wá ya wèrè wọ́n lọ sí jọ. ẹ̀jẹ̀ pákúùtì nílẹ̀ Thank you. Saku ah Sakusaki. Sakusaki. Àti mò ń lálàá ni, àti mò ń lálàá ni. Pé kí ni? Mo yóò púpọ̀ ni. Bẹ́ẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ wọ́n pariwo pé kó má kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ ni ẹ̀mí ẹ̀mí sì jà bóun lọlọ́pàá ọ̀sẹ̀ ní mú kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọlọ́nà lójú àlá bóun lọlọ́pàá ọ̀sẹ̀ ní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọlọ́nà lójú àlá nígbà tí ìwọ náà sọ̀tọ̀ ọ̀sẹ̀ bí ẹjọ́ ká kọ́ fún lọ ìwọ gan tó ti kọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ síra rẹ lọ ìwọ gan ti sọ̀rẹ́ńdà sí ara rẹ. Táwọ́ tilẹ̀ rí. Níbo ń bọ́ọ̀lù gíwá? Ọmọ kí wọ́n ràn wọ́n rántí ẹ̀ pọ̀. Bá a ṣe ń bọ̀ ní pariwo pé àwa o káwá pé ọ̀nà ilé o. Póòmù tiẹ̀ lè wọlé pé inú ń bí òun. Pé o ti máa ń pẹ́ jù. Ọmọ kan sì ti dojoojúmọ́ tiẹ̀ náà kí ni. Orú ojú oorun ló mú mi wá sójú ayé mi ni. Kí la wá ń dúró? ẹja mọ ọdọ àti máa ń lọ tó o ti rìsà fáìfù náà bí nǹkan tó ń ṣe ọ iná rẹ. ọ̀rọ̀ ọ̀la nìkan ni kò lè ṣe kò sí nǹkan kan dídé ọ̀yá gbẹlura e ṣàkùnṣákì. ọlọ́run di ẹlẹ́rìí. sáyé lè gbé yàrá ọ̀run ọ̀yọ̀yọ̀yà. ó bí wọ́n kan ṣe ṣe yàrá. wọ́n ti dé ọ̀rọ̀ mi lórí títì every day mo hustle i'm getting to be. ó yá ọmọ lọmọ náà. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi òbẹ́lú ní ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mi ó yẹ dá ọmọ ọ̀rẹ́ jẹ́ ọmọ ọ̀rẹ́ rẹ̀. ó yá ó yá ó yá ó tẹ̀rí nǹkan níta lábá ní àmọ́ ọ̀bọ̀ ní ilé o ní ilé ìtọ́jà sí ìjọsìn bíbá ní wọ́n pariwo tí ọmọ pé láńlọ́ọ̀dù mo ní láńlọ́ọ̀dù ẹ̀kọ́ náà bá ní iṣẹ́ bàbá níwèrè tó wà ní. ọ̀hún níwèrè tẹ̀wọ́n mo tó tẹ̀lẹ̀ pápí ò lè pariwo tọ́lọ́ mọ̀ mi ní ọ̀hún ìtọ́jú ọmọ ọ̀lọ́dọ̀ mo jẹ́rìí èsì mo ní. Ah, ah, ah, ọmọ ọlọmọ náà tẹ máa ń takú ẹ̀ láwọn yẹn máa ń bọ̀ ọ́ yá láti máa ń bẹ̀rẹ̀ ló ní ẹja àgbà báyìí kí ló máa yá kí ló máa tẹ̀ fún ọ̀tọ̀ ọmọ ìjọwọ́ ọ̀rù náà bí wọ́n máa yọ kó má yà rẹ̀. Kí ló máa yá? Síkírù! Ó lọ máa sọ pé ọ̀rẹ́ mi takú sákì. Àwọn ọ̀rẹ́ mi ò tẹ̀ ẹ́ tọmọ mi tọmọ mi nìyẹn. Àwọn ṣe ọtí wọn fi ọtí wọn. Wọ́n fi ọtí wọn. Ọ̀ṣákì! Ọ̀ṣákì! Ọ̀ṣákì! Ọ̀ṣákì! ọlọ́run ní ẹ̀yà ẹ̀sẹ̀ ẹ̀yà àbọ̀ òun ẹ̀yà ọkọ̀ mi ẹ̀sẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ bá ẹ jẹ ẹrẹ lẹkẹ mọ gidigidi tí bí ti ń ro ẹ̀bà bí ẹni yóò bu mi nu o. ó sorí bí àdòkẹ́ ẹja. dábì mi mẹ́ràn lẹ̀ mẹ́ràn lẹ̀. ewu làbúrò mọ́ mẹ́ràn sọ́ọ́sì ìjẹ̀bọ̀ kele kan mi. Ah. kò yé mi. Ah ẹ wá rí tó sojú sẹ́ funfun bí ẹni tí ọ̀la ta ẹ jẹ́ jẹ́ dáadáa sórí ẹbí ọ̀la. òbẹ̀lú ó wá ni sẹ́bà nìkan láwọn sọ jẹ ni tó à ní táyà ni lọ́jọ́ bí rẹ. ọ trọ́ọ̀sì. Bọ́ọ̀lù ṣe ń ṣe báyìí. Wúwo òun. Ọmọ ṣe o. Orí ó sojú sẹ́ funfun bí ẹni tí ọ̀la ta. Kí ló mú wọn náà tán lọ mi?

ó ga jù ọmọ ọlọ́jọ́ mi mi ò láwọn ọmọ ọ̀dẹ̀ onídàbẹ́ tí ò ní da fún. àti ah, ah, ẹ̀ lè da fún ọmọ mi ọlọ́ọ̀dẹ ẹlẹ́ẹ̀rí àbí bí ẹ̀sán ọ̀rẹ́ mi táyé lè gbé ni àbọ̀ rẹ̀ ó sún mi ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ibi iye ti yà kẹ́kẹ́rẹ́ sebere ah, mama ye sakusaki ẹ oya sakusaki ni na sakusaku. ẹ̀yin ọ̀rẹ́ mi kò ọ̀rẹ́ mi lọ nǹkan ibo ló ti mọ̀ wọ́n rí. ẹ mọ̀ pé mi gbajúmọ̀ gan-an eh. èmi ṣàkúṣàkì gbajúmọ̀. wọ́n bá ti wú ẹ̀kẹ́ ó ga ọ́ ẹ̀yà ọ̀ wo ṣá o. ajáde mọ́tànlé ni mí eh. ẹ ní ìpinnu ni ẹ mọ̀ tẹ̀lé mi ẹ bá ti ń tẹ̀lé mi ẹ mọ̀ ọ̀rọ̀ kan àwọn ọ̀rẹ́ mi nu. Ah, ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ mi. àmọ́ orí ọ̀rẹ́ mi. gbẹgbẹgbẹ kí ló bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ ṣàkúṣàkì nìkan ni kì í sọ̀rọ̀ ẹ tiẹ̀ sọ ọmọ orí tẹ́lẹ̀ ni. Ah wọ́n rẹwà ẹ dákun ìyá wa sọ́kọ mi èdè bí ni. ó ti dé yìí o kódà òun ló jẹ mọ̀ pé ní lọ́jọ́ bí ẹ ó dẹ̀ ti ní kí n palẹ̀ láró fún yín ní gbogbo tẹ́ ẹ bá fẹ́ kí n fún yín. ẹ mọ rìkwẹ́sì. ó yá kí lẹ fẹ́. ìyá mi ẹgbẹ̀rún fẹ́mi náà pé èèyàn mi ń ro mí. ẹ forí mọ̀lú kan sí. ó ti gbọ́dọ̀ ọ̀pẹ́ yìí ìwọ́n kọ́ ẹ̀yìn mọ́ mi soboto ni ẹ fẹ́ mi soboto bí ẹ lọ́mọ máa ń yọ jẹ́ ẹ lọ́mọ máa ń yọ jẹ́. ìwọ́n kọ́ ìwọ́n kọ́ wọ́ọ̀ṣì ni ẹ fóun. kí gbogbo ẹ̀kọ́ máa wọ́ọ̀ṣì ẹja bẹ̀rẹ̀ láti. ara yín mo rí ẹ mo jubilé ti tẹ̀ mo rí ẹ mo yó ilẹ̀ ọ̀gá wa bọ́lẹ̀ ń bẹ jàre. ìjayà gbogbo everybody. ọjà máa jẹ mi. mo níṣẹ́ fún ẹ tí ọ̀la mi ó lè máa yọ owó gan ó ti yẹ kó lè máa gbọ́ pẹ́ẹ́ lọ ni o ó yọ owó bàbá mi bẹ́ẹ̀ ti ẹ rí i afúnyin ló ń jẹ máa wo ibẹ̀ bàbá mi inú mi dùn pé mo ti ẹ̀ rí ẹ wọ́n náà mo ń dúró dé látàárọ̀ kí ló tún wá fún kí ló tún ṣẹlẹ̀ kò sí ọkọ inú mi kan dùn ni ẹni ọmọ àdùn náà ni ẹ ah, ọmọ pẹ́ tó mọ bẹ̀rẹ̀ síbẹ̀ tí ó lórí àwa hmm. mi ṣàmánì. ẹni ẹ fi orí mọ̀ọ́lù sí rẹ̀. ìdọ́sà jáde. àtúndì mẹ́rán. lóhùn. àkùkọ tó ń kọ lóhùn àkùkọ lọ́sọ̀ tó tún kọ lálẹ́. kò láyà ṣe wà tí wọ́n bá ń bẹ́ẹ̀ni wà ní jẹ́ ní ìpago bọ̀ ókè lẹ́yìn wáyé ti jẹ́ gbádùn. bàbá kí lóye máa jẹ. kí lóye máa jẹ kí lóye àìmọ́ àti ìmọ̀ máa jẹ. títí nàbí wá sí títí nàbá rẹ̀ wá sí títí nàbá kú sí. láì jẹ́ ó ga gan tírí trọ́bù àga ẹ̀fẹ́ olórí oko kápẹ́tà. mi gbọ́ come again. kí ló ṣẹlẹ̀. hello. hello. hi. hi. Ah, ah, ọmọ ọ̀dọ́ dáadé ẹ̀ fún wa bébí kí ló ṣẹlẹ̀. kó lórí ẹ̀ kó lórí ẹ̀ ó ga nọmba one gbogbo abẹ́fẹ́ yìí kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé bí wọ́n lè jẹ́ nọmba one yẹn ó yẹ kó ní nọmba two kò dẹ̀ jẹ́ jẹ́ kó ní nọmba two yẹn ju èmi gan ọgbọ́n ẹ̀lẹ́bọ̀ọ́sì wá kí ló ṣe àdìsí gbogbo ojú sọ àfàrà sọ agbẹjà fún ẹ rẹ lọ́wọ́ orí wa kí ló ṣe ẹ̀dẹ̀ kan. àbísí ìdarí ẹ àbísí ah, lọ́la. Ah, kí ló ṣe ẹ̀dẹ̀ ṣó káyé jẹ. ẹlẹbọs. ẹ jókòó jẹ o. gbà um, are you guys coming for our party. Kàdíkà àwọn àbáṣe. Ló ń jẹ bẹ́ẹ̀. Like party ta are you guys coming? Party bíi ti báwo kí ló á. Káyìnà, wọ́n máa mọ́rẹ̀ mi ṣeré kí ló ṣí ẹ̀. Tọ́kì kó lórí ẹ̀. Ìjẹ́ ìjẹ́ agbọ́n tiẹ̀ kí ló á. Ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ, ṣé ọmọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ yìí? Ṣé rí èyí fẹ́ ṣe kí n fẹ́ pààkó ìjẹ? Ṣé wáyà péjẹ tí mo ṣe ah party yóò lè jù náà táwọn tèmi wá síbẹ̀. Àṣetálá yóò wá síbẹ̀. Kò tí lè ṣe kí ni, kò tí lè ìgbàlá yín bẹ̀rẹ̀ ti wà ń bẹ̀ kí ṣe kí ni kí a ké àmọ́ ni kó ṣe kí ni kó wà ń bẹ̀ yóò yí ẹ̀. ẹ kò sí pati yẹn náà wà ti sí. àwọn òṣèlè ṣe yẹn kò yí ẹ torí pati yẹn ó ṣe kí ni pati tó yí ni èmi náà ṣe kí ni mo ní bàbá pákéjì fún yín. ẹ ṣe fẹ́ pa kókó dáì fún wa ni. àkérà mọ́ ni sori pákéjì mo ní fún owó táìtì gan-an ó mọ̀ pé mo mọ̀ ẹ́ náà kí ló ṣe ẹ. Diamond ọmọ ti owó lọ. gbàsílẹ̀ dayamọ nìyẹn ọrùn bá ti sí pàtí òsì. bẹ́ẹ̀ni èmi nímọ̀ àwọn ẹja tó máa ń jẹ àwọn ẹja ńláńlá. ẹ mi fọ o ẹ nà o fọ aláì o fọ. ọ̀rọ̀ tó máa ń mọ ẹja tó máa ń jẹ. ẹja aláì mò ń jẹ ìdí ń déyàn ń gbòòrò. ajẹ́ lọ kò sọ ọmọ ṣé mi nìkan báyìí. ẹ kí ló ṣẹlẹ̀ aláì kúrò lórí ẹ̀jọ̀ a ẹ ṣe ẹ aláwọ. wá kí ló ṣẹlẹ̀ tíri o ṣáà rí mi lórí ìdúró kí ló tó ń béèrè ah ṣé òun wá ìrìn ayé ni. akéramọ ni. èwo la akéramọ ni ọ ṣé àgọ́ ni mo kọ ẹ ni. ó dá ọmọ ẹ lẹ ẹyin production. i'm freaky. Eh? i'm freaky. Eh? freaky. i'm freaky. i'm freaky. i'm freaky. sàmẹ́ríkà ló ti wá ni. kò sí wàhálà kò sí wàhálà ìṣubú sí àwọn àlè pé ó ti yé ẹ bá a sì bẹ́ẹ̀ kò sí pa sí máa jí sọ̀rọ̀ a máa yá aṣọ ẹ ẹ a máa yá. ọmọ náà máa yá aṣọ ala ma sẹ́dọ̀ ní òòrùn. sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ti yẹ o lè ṣe pásítọ̀ máa sùn bẹ́ẹ̀ ilé ìwé sọ yọ̀ọ́ náà wé. máì ti fàánì tí wọn lè yaṣọ ẹ sítóbà tó ń lọ ń gbòòrò ọkọ bẹ ẹ sọ bá máa bẹ ẹ ṣeré kò yí ẹ. bó ti yẹ eh, lóyún. jókòó kò fẹ́yìntì. bá a má kọ́ ẹ mọ́ ọkọ ni kí ni kò fà wá mi ìmá ṣe kí ni. ìwà àmọ́ gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ kí ni kò fóun kí ni kò fún ẹ. wà á bìjọ. eré ò ṣe tilẹ̀ yìí o ẹ kó rẹmi rẹmi máa wà òkè. rẹmi máa lọ jiyàn kí n máa lọ hundred percent. rẹmi ló máa mú kí ló gbó pẹ́ lẹ́ẹ̀kan sí. mi ìgbọ̀. Ricky Valero. Oh, Ricky. Ricky, Ricky Valero. Samẹ́ríkà ló ti bá a. Àlàyé ẹ máa rẹ̀ mí dàrí ẹ máa rẹ̀ mí. Yọ fún ẹ lálùmọ̀ o ma tẹ́lẹ̀ ẹ fún ọlá ló mọ púpọ̀. ẹ wá fún mọ́tò ní kó fi dàlú tí. Ọlọ́run alóbáló máa ń wú. Ah. ọmọ oṣù èmi. òun ni ó pè pàdé òun ni ó pè é dé. mọ́jọ́bẹ̀lú oh. ah. ló sọ yẹn sí. wà á ní pé kí n ọ̀rẹ́ ṣá. ọ̀rẹ́ mi. sáàkì sáàkì sáàkì. ọlọ́run dé ẹlẹ́rìí. táyé ìgbé àwọn. ọ̀rẹ́ Ah! ọ̀rẹ́ mm-hmm. apology apology invested. ṣé wàá rí ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín òun ni wípé àwọn ọ̀rẹ́ mi fẹ́ ṣe birthday. kí ni dúró náà o ọ̀rẹ́ mélòó ló tún ní tó ju èmi sàdí àsálà kéèlò ṣebí five and six làwa méjèèjì. kí ni wọ́n ṣe ọ́nà kí ni mo ń fi ọtún mọ tó mọ tó bẹ́ẹ̀ tí ò rọ àwọn ọ̀rẹ́ mi tí mo pàdé lọ́dọ̀ ìyá mi ìyálájẹ onípàràgà. Ah, ah, ah, ọ̀rẹ́ mi rẹ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ mi àjọpéjì ṣe ni. ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa our friendship. alátojú bọ̀ bí o náà ń sọ̀rẹ́ rẹ̀ ń gbọ́jàre ìròyìn ayọ̀. ẹ̀yin dákun ìgbà wo ni Paris. ṣé bí ọ̀sẹ̀ méjì báyìí nígbà tá báyìí dé tán. ó ti dé tán àmọ́ tí wọ́n á kọ mí lómi níbẹ̀ ni wípé àlásọ gidi kan lórí ìkan. ìlásọ gidi kan lè wá àríta wọ̀ yìí kan ṣé kò ń ṣaṣọ. sásọ kọ́ wọ̀ kí lẹ wọ̀ sásọ lẹ wọ̀ yàrá ti sà. mọ sọ bẹ́ẹ̀ mọ aṣọ rẹ̀. bẹ́ẹ̀ wá mi gbà ẹ kó sì dànù ẹ kó sì bóde aṣọ pàtí tó yẹ pé àwọn olówó ńláńláńlá ni ó wà bẹ́ẹ̀ ah, tí má bẹ̀rẹ̀ sí dárúkọ wọn fún yín ẹ mọ̀ ẹ mọ̀ fọ́ sára bí àwọn dozology bí àwọn bí àwọn káyọ̀dé akíntọ́ bí àwọn dozology ah, àwọn èèyàn títí ni wọ́n wà bẹ́ẹ̀ àwọn tó àwọn àkàtúntò bàbá ẹ lọ bá ẹ lọ bá ẹ dá padà ẹ dá padà. àwọn ojú ọ̀rìn kẹ́ ẹ lẹ́ o bàbá. bẹ́ẹ̀ bá ní ń pè mí ní ṣòfò àgbàlagbà àdúgbò ẹ̀yin mo gbọ́rọ̀ kan tẹ́ ní ìsìn bí ẹ fẹ́ lọ pa etí ẹ sì fẹ́ ẹ̀tọ́ ṣé ẹ rí ní ní nineteen eh, eh, irọ́ ní nineteen o oh two Michael Jackson tí yín kọ́ wá Nàìjíríà ah! kí n sọ̀rọ̀ jù ní ìfẹ́ sọ pé torí tèmi nìkan ló ṣe ah! chairman of vocation torí aṣọ tí mo wọ̀ lọ́bẹ̀ ni ìtẹ̀lẹ̀ àpótí bẹ́yìn náà bá wá fẹ́ dá yàtọ̀ ẹ mú ọ̀kan kéjì ẹ dáwó jọ ẹran mọ̀ ń gbági nígbàdàn ẹ̀rọ aṣọ tọ́tàn tẹ́jẹ̀ pé bẹ́ẹ̀ bá ti wọlé bí ìgbà wọn múná dé ni ẹ wá fẹ́ pákú ẹ dá gèlè sí kíyìn ó ṣe yáyáyá. bí òfin bíi sátáláìtì ẹ̀dì ẹ̀dì pákú hmm. ẹ̀dì pákú. Ah! bẹ́ẹ̀ ti sí ìlú. yóò dáa fún yín ó dáa kéèyàn lágbà ṣéun bàbá wa ṣètì ẹ̀mọ́ tó wà lórí wa ebi ò pé bàbá lọ́pọlọ èmi rò bọ́pọlọ wọn ti yòrò tán eh, tán lára ọmọ kó má kú dànsákì ọ̀rẹ́ mi. Eh. ibo la máa ti rówó aṣọ torí pati yóò ṣe máa lọ. Hmm. ẹ tiẹ̀ dúró ní ètò àwọn kó láti fẹ́ wá sọ̀rọ̀ aláṣọ tá fẹ́ wá àbí gbogbo tí bàbá yìí ká alẹ́ mọ́gèlè má sọ kì í sowó kékeré o. ẹ jẹ́ mọ́ ṣe kí mi lémi mo ṣe ìgbàjọ lánàá. ó ti dáa ó máa rà fún wa ní owó yẹn. irọ́ torí yìí mi ìgbàjọ nígbà tẹ́mi tí n fi ebi panú níbo lẹ wà ẹ mọ̀ ẹja dáwọ́ kárẹ́ ní gbàgì mú ìdájọ́. gbé bọ́dì ẹ sàkùsàkì lọ. ibo ló tún lọ. oyè oyè oyè dúró. èmi ò fẹ́ ti máa ṣe é lọ́mù ni. ó dàgbọ́ ó dàgbọ́ àmọ̀ nígbà lọ́jọ́ mi. ṣé ẹ ti máa ṣe é ni. ẹ máa lọ orí yíyí ẹ bàbá. ẹ dákun. wá ga báyìí o olúwẹ̀ túlétúlé olúwẹ̀ òrówó mú jáde kọ́lọ́mọdé olúwa rè òtúlé kan ṣòro báyìí ẹ mo lè yóò ti wá rówó. bàbá ẹ kú kalẹ̀ ẹ lẹ́ ẹ o ẹ pẹ̀lẹ́ ẹ mà pé ẹ lẹ́ actually Baba, nǹkan tí mo fẹ́ bá yín sọ ò le ṣe é mọ̀ pé ẹgbẹ̀mí àtàwọn ọ̀rẹ́ mi mọ̀ràn tẹ́ ẹ ní ká dáwó ká ra aṣọ ẹlẹ́gbẹ́jọdá ká lè níyì ká lè sá pàápàá lọ sóde tá à ń lọ. ẹ ẹ ẹ ò ni. mo wá rò lọ wájú mo rò lọ ẹ̀yìn torí gbogbo àwọn ọ̀rẹ́ mi èyí tó ti gbàjọ́ ti gbàjọ́ èyí tó ti lọ bá bons friends. lọ́ra lọ́dọ̀ bons friends. èyí tí mi ya rẹ̀ tiẹ̀ ti fún lówó ní owó kòkó gan mo mọ̀ pé ah, kí ló wá ṣe dé tèmi fi irú nǹkan báyìí sórí mọ́ àgà. lọ́rẹ̀ ń ṣe bírí sókè ìrísí òpó oríwo ní èrò ọ̀bọ̀ hmm, abá tiẹ̀ nìyẹn sẹ́rí mọ́ ọ̀gá ẹ̀yìn tá à lọ Sokoto ń lápò Sokoto. tẹ̀kọ̀tẹ́lẹ̀ náà gbogbo owó olétẹ̀ kúkú ń gbà èmi ọ̀mọ́ tẹ́ fi ṣe kọ̀yọ́ lára yín. èmi fi wá wò pé à kí n wá bá yín o kí n kúkú mọ́ ọ gbé wálé ètẹ́ fi mọ́ lọ ọ̀ta kí n kúkú gbé wá kẹ́ mọ́fẹ́ kan mọ́ pòókè rajà mọ́. mo fi wá ní pé kẹjẹ fọyín lẹ́yìn kẹjẹ fọyín fọ́ ọ̀ fọ́ mi bíi kéèyàn fọ́ ọ̀yàn là mọ̀ irọ́ ò lè fọ́ ẹ̀mí o ò lè fọ́ mi orí ìyá mi gan òníjọ́ fọ́ mi. kì í ṣèyàn pé kẹjẹ rún yín. ọ̀rọ̀ wa gbà yóò ti wá rún mi orí kíni láì ṣaṣọ yóò ti rún mi ò lè rún mi o ò lè rún mi o. bàbá ni ẹ wà ní kẹjẹ ń sa yín láàké ẹ yẹ yín tàdí àṣà láàké. gbogbo ẹ̀ náà lóye lóye mi. làmọ́ bíi bíi bí ìṣẹ́jú mélòó ní ìṣẹ́wọ̀n. ìṣẹ́jú márùn-ún ni sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ṣe wà yìí ìgbà mélòó lẹ́ẹ̀ fi dàtọwọ́ yín lé olúwe ó fà fà fà ni. àìrọ ǹṣe mọ ǹṣe mọ márùn kéré jẹ́ ń sùn. bàbá jẹ́ ń sùn márùn kéré. ìṣẹ́jú márùn-ún ò tó yín. kò tó mi o kò tó mi o. sẹ́pẹ̀ kan bẹ bẹ́ẹ̀ ṣe wà yìí. Ah, ah, àmọ́ bí èlò là ń sọ náà. owó tẹ́ fún mi ọ̀pọ̀ bí máa rí báyà bíi twenty five thousand. Ah, lójú kẹyìn ọ̀kan sáwọn sọ́pọ̀ ni. ẹ̀ńdá lọ fẹ́ kọ̀ọ̀kan mọ̀ pé márùn-ún òfi gbogbo ara tó èmi o ló ṣe ló ṣe ìṣẹ́jú márùn-ún òsè. èló lẹ fún mi kò sẹ́ni kankan lé. nọ̀mbọ̀ ni. ẹ mọ̀kan lu kínní. èyí ọ̀pẹ̀ kò séèyàn. kò séèyàn lé. ìṣẹ́jú márùn-ún òsè mi. tètè yín. èló lẹ fún mi. màá wò ó ṣe fún ọ èlò ẹsẹ̀rọ̀ ẹwọ́ ah, èmi ò sèé tẹ́ tó ẹsẹ̀ tó tẹ́ wà mọ́ fọlùwẹ̀ lápò kan àpò méjì o ọwọ́ tó ga ara ọ̀yà ọ̀la ọ̀yà ẹjẹ̀ ń pọ̀ yín ewé ni. ẹja kò kan lè wọlé wọlé kan rẹ̀ náà. ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bí ẹ tètè ọmọ bá. ìdájú márùn-ún òbí gbogbo ara tó ní òwò ṣe ò dá padé sí bí ìṣẹ́jú ogún ogún ìṣẹ́jú dáwọ́ tẹ́lẹ̀ ọmọ tó ń sọ ó tó jọ mẹ́ta kí ló hàpù tó kí ń la. o hmm, ṣe o lẹ́nu kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ wà lẹ̀ tí mo fẹ́ sọ ọ̀kan wà lẹ̀ tí mo fẹ́ jáde. Hmm, já mi sí. àwọn tèmi nígboro wọn ti já mi sí bóyá lọ gbogbo àwọn tó ti bánu iṣẹ́ yẹn tó ti jẹ iṣẹ́ yẹn tó ti láṣẹ́ yẹn tó ti mu iṣẹ́ yẹn kí ló wá dé tó ń gbé sára kọjá mọ́ṣáláṣí ti tèmi jẹ́ kí n mọ bó ṣe ń lọ náà jẹ́ kí n gbẹ́nu sí. ìwọ náà fẹ́ jẹ́ ń bẹ̀. bó ṣe máa jẹ́ nìyẹn. ó fẹ́ gòkè ara pa bó ṣe máa jẹ́ nìyẹn ó fẹ́ tọkọ fásitì ni bó ṣe máa jẹ́ nìyẹn. <laughs> kò burú sórí dáwọ́ tẹ̀lé tèmi ó ti túnṣe pín ó ti túnṣe há gidi hmm. sórí iye tó ń jẹ tẹ́lẹ̀ kan ló ń jẹ ń sìn eh? bẹ́ẹ̀ mo sọ fún ẹ wọ́n ti step up hmm. yes tó bá ń gbọ́ dáwọ́ tẹ̀lé ní gbogbo agbègbè yìí èmi ni mò ń jẹ́bẹ̀ kò pé méjì kò sọmọ náà ládùúgbò yìí tó bá lè sanwó mi tó lè sanwó mi máa dáwọ́ tẹ̀lé fún. ẹ ló wà lówó ẹ ó wà nílẹ̀ ó wà nílẹ̀ ibi ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ kí n mọ iye owó ẹ ó pọ̀ gan ó pọ̀ gidi gan èmi ni king of voice ní agbègbè táwa ẹ̀ owó ọmọ ọmọ wà lẹ́gbẹ̀ẹ́ kan bọ̀t owó wà nílẹ̀ jẹ́ kí n mọ iye tó ẹ jẹ́ màá fún ẹ. sanwó mi tó bá ti lè sanwó mi máa dáwọ́ tẹ̀lé fún. ókè jẹ́ kí jẹ́ kó mọ̀ pé owó wà nílẹ̀ kò ní ìkíkà ìwọ náà gba ilé kémi náà fi ilé sáfù jẹ́ ká lọ ní sùúrù gbà báyìí báyìí ló máa gbà báyìí ni. bàbá ẹ ṣe kíá. ó gbìyànjú ó gbìyànjú ọmọ yẹn ọmọ ìlà mi ọmọ yẹn ọmọ yẹn ṣé rí nǹkan ṣẹlẹ̀ gangan ni pé onírin gé tòun ó sì gbìyànjú. ṣé mo tún wá fún yín ríngì tó wá. nítorí ìṣẹ́mi bíi ká máa ń ṣe lójoojúmọ́ ká máa ń ṣe lójoojúmọ́ eh, àmọ́ tí wọ́n ṣẹlẹ̀ báyìí ní ìsinmi pé kì í ṣe pé bóyá mo fi gbogbo ara ní owó kankan ní ilé náà àmọ́ sórí àwọn ọmọ tọ́lọ̀ ń fún mi alárùbáríkà ni wọ́n wọ́n èsì fi owó oúnjẹ wọ́n èsì dun èmi bó ṣe wọ́n o sórí bó ṣe ń wò mí wọ́n fún mi lówó oúnjẹ oṣù tó lọ oṣù tó ń wé wọ́n ti fún mi lówó oúnjẹ oṣù tí ń bá náà. bàbá ẹ fìtàn lẹ̀ ẹ mówó jáde owó owó dà ẹ ṣáà ti ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. ẹ ẹ sori àjọ wò ó ṣe fúnra wa náà ni àjọ wò ó ṣe ni wọ́n ti fún mi lówó oṣù táwọn wò lójú yìí náà kí wọ́n tó lè fún mi ní owó oúnjẹ bó ṣe yóò tó sí méjì two months àmọ́ gbà mélòó lóṣù méjì fi pé tí wọ́n bá ti ṣètò fún mi náà ṣètò fún ọ. ṣé wàá sọ fún mi pé kò sówó nǹkan lọ́wọ́ yín ni báyìí bàbá. ṣé ẹ ti èrè mọ́ tilẹ̀ ṣé ẹ ya wèrè ni bàbá. dájọ́ ó ṣe é. eléyìí jóná lọ́pọ̀lọ́ jíjò kì í ṣe fi yín bàbá ṣé mo pípa tẹ̀ ń pariwo ha yé ó ti pẹ́ ti ṣe wà láìrú yín ni ó mọ́nu gbógun ní òní yín gba owó mi bàbá tí ì bá ṣe orí yín mọ́ ìgbò tí ì bá kú lọ́wọ́ mi. kò sáláàdé mo mọ̀ pé òní mi mo ti tírèsì ẹ mọ̀ láti gba mo ti di ọtọ jáde ní kọ́nà lè yá. imú yín ni kílé tẹ wá rìn mí káàkiri báwọn. sáláàdé nígbà bọ́ọ̀ lọ sọ́dọ̀ tó ti yọ mo fi kàkẹ́ mo fi pè ọ́ wọlé sáláàdé kìnìún bó tiẹ̀ wá sámi láàkì abẹ́ rẹ̀ ah, ah tí o sì ń gbọ́ káàkiri pé o tó ń sá wọn láàfin náà ti sè kí wàá ní mo fẹ́ fún ọ tó fi sèmi gbẹ̀gbẹ̀ láàfin èmi ò sásàkúsà mọ ni lọ́wọ́ tí mo wà yìí ọpọ́n ti sún mo ti bọ́ sí next levels bẹ́ẹ̀mi ṣe wáyé mi ti upgrading èmi ò sa àwọn pàǹtí ẹ̀wà fomi fọ̀rẹ́sì mọ́ àwọn iṣẹ́ tó dá iṣẹ́ tó níláárí iṣẹ́ tó lówó ló lèmi ń ṣe ní ìsìn. sọ wá rí àlàyé náà dùn lóṣù dọ́jà bá ti fẹ́ gbowó lórí ìlọ́sà sàlàyé fún kọ́sítọ́mà rẹ̀ náà ni pé nígbà tá a dọ́jà o níta rà ń jẹta níta àtọ́ bá lónìí o tó ti yọ kó kárí kó sì jọ owó kù tó ti yọ ṣé alábọ́lé ta ní ìsìn ni àbò góńgò. pàṣíà ni pàṣíà ni tó gara gidi tó lówó nínú fẹ́ pé kẹsàn àwọn owó tiẹ̀ tiẹ̀ kò sí owó rádaràda owó tẹ́ pé èèyàn fi tọ́ ka ni owó tó pọ̀ gidi bẹ́ẹ̀ bá ti kó ìwà kò sí wàhálà ó ń bí igi ara wo ọmọ tó ṣẹlẹ̀ ó lè fún àwọn àgbàlagbà kò yẹ wọ́n tẹ tẹ tẹ tẹ làbùkẹ́ wọ̀ lọ́ọ̀lọ́ọ̀ lọ́mẹsẹ̀ làbùkẹ́ sẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ lò sí sọ́ọ̀n tẹ́ ìṣe balabalẹ̀ fi tọ́lẹ̀ folúkọ̀tọ̀ ra yóò sì mú lọ́n tèmi. èmi náà wà tẹrùtẹrù. ẹ ń bẹ láàmì tó ti yọ owó ń bẹ lápò ìsásìbò alára ẹmọ ẹsẹ ń jẹ ní sọwọ ajẹ tuntun kí nìkan náà. ọmọ tó ti ń dìbẹ̀ lọ́ọ̀pù sí. owó ń dà kò lè bá mi èmi yẹn kúrọ̀ nítorí ọwọ́ ìsàlẹ̀ báyìí ni pé àwọn ọmọ kan wọ́n kàn dá dúró ní ibi àga ibi àga tí mọ̀mọ́ gbà kọjá ní wọn bá ń pè ló mọ̀ ṣe lónìí ìsì ló mọ̀ ṣe lónìí mọ̀nà sọ́jọ́ ojúmọ́ lẹ́yìn máa dá dúró lága dàbí ìgbà tí ètò pàṣẹ ṣẹjọ́ mọ́ra. owó wà lónìí. owó wà lónìí. wọ́n yà. mo kò fún ọ ṣùgbọ́n gbàtà bá parí lẹ́bù sọmọ pé onílẹ́fù tí ẹ ti yà eh? tá a bá wa parí lẹ́fù tèmi náà ìní eh. ah! kàtí ah ó ní àwọn eré kan tí ń ba yìí ṣe ti ní ọ̀sà. ó sojú rẹ̀. Ah! Eh, ẹ ọ̀ya ẹ mọ̀ nǹkan ẹ hmm. mọ̀ jẹ́ àsìlóyìn rẹ̀ ẹgbẹ́ mi ọmọ ọ̀dọ́ ẹ wàá mọ̀ bọ̀ ìdè slow motion lẹ́fù ibi àti ṣe náà ní ẹ̀wọ̀n kan. Ah! ẹ so. ẹ̀bẹ̀ wọ́n mọ̀ pa àjọ ń lọ ni. wọ́n dé. ẹ náà sànú. mọ̀ jẹ́ sẹ̀

tọrọ lẹ́kọ̀ọ́ síbẹ̀ o. Ah, àwọn kọ́ ni ká fara pamọ́ sí bí ìbà yóò ti yí ẹ àwọn kìlọ̀ hápùn kìlọ̀ ètò ìwà pẹ́ wá sí. Ah, ẹ mọ̀ ní bínú mọ̀ ni ká tó dókè pòpò ìta fájì àtòkè àárín ohun mọ̀ ló jẹ́ ń pẹ́ ẹ mọ̀ bínú ẹ̀dá mi lè jẹ́ mọ́ ọ lọ. bó o ní àṣà yàṣà. Ah, ọjà mọ́ta àdúpẹ́ ọlọ́ àdúpẹ́ àdúpẹ́. ẹ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tó wá ń wo bí òfin bànújẹ́ báyìí ṣé wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ọjà ló wà ń bẹ ó ti yí ẹ. ọjà bíi ti bò ó ah, dà ẹ jẹ́ n sí ìwò <laughs> kí n wo n ti ń bẹ nínú rẹ̀. yé ibà rẹ̀ yé mo kú ọ. Ah. kí ló ṣe ẹ. ayé mi ìbọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sápàdà sọmọ eh? wọn kì í pélé níbọn english ló máa ń pè. o ti yẹ òyìnbó ló wà ń bẹ. ìbọn lè gbé bẹ. english ni wọn ń pè lẹ́nu tó fi pè é hàn o. you see wetin i dey tell you. english bí ti bọ́ ìbọn ni ìrìbọn rí mi tóyìngàn ni mo ń rí. Ah! i dey tell you say mokin no call dis game ká má gbẹgẹ ìwọ inú game yìí ṣókí bí lè ṣe ń fọ èdè rí pistol àti òun fọ tó bá rí ak forty seven kó máa sá lọ náà. màá bínú màá bínú yòtí rí nǹkan tó ń fi ojú mi rí sí sí I go see máa mú ẹ street o máa treat for kọfẹ lélẹ̀ máa cast wa mo máa tọrọ òun bọ́ ṣàkóso òun ló ti délẹ̀ ṣàkóṣàkó ṣàkóṣàkó. inú dùn mí ọ̀rá. mo máa treat for kọfẹ aago treat aago treat for kọfẹ this is an insult I go, treat for kọfẹ. ìṣù ẹni ló máa ń ẹni ṣe é. jáì ló tọwọ́ mi ló gbọ́ tó yọ̀kú bá dẹ̀ rí sáré kó fara mọ́ ikú ló fà á gbọ́n tó ṣẹlẹ̀ ibi mo kọ̀ rẹ̀ o á bínú yìí. ó kàn ló bí mẹ́ta yìí o. wọ́n tún kún jẹnẹrétọ̀ ń bẹ̀. àwọn ọlọ́jà lọ kúrò fún yìí. ìyá bílíkì. àwọn ọlọ́jà nílé o. ìyá bílíkì mo wọlé. ìyá bílíkì. lọ́ọ̀ wọ wí. mi mọ̀ pé n kò kọ́ ọ̀rọ̀ àjọ ká ọkọ̀ jẹ̀rẹ̀gẹ̀tọ̀ ẹ̀yẹ wò ẹ wò ọkọ̀ jẹ̀rẹ̀gẹ̀tọ̀ bẹ ẹ̀yẹ gbọ́ tẹ́lẹ̀ ni n kọ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí. jẹnẹrétọ̀ kọ jẹnẹra ṣẹ́gun ni ẹ ń pín káàkiri tó ti yẹ ọ. ẹ̀yin náà ti mọ̀. ní mọ kí n ta ni mọ ta ni mo sọ fún ọ mo rí sóòrí náà rí mi pé ojú mi lè wọlé. ẹ abúlọ̀mọ́ rẹ̀ yín lójú ah, ah, ó sọ fún mi kó de wá bíbá mi fojú mi lọ́rẹ̀ yín ká ní mo lọ́rẹ̀ jẹ́ mi wà ní kíkpé kó pẹ̀lẹ́ ni. ego ọ̀rẹ́ mi kọ́ sọ̀gbọ́n bàbá mẹ́ta ni làpọ̀lọ́ mú lójú bàbá mẹ́ta ni làpọ̀lọ́ mú lójú. ẹ kọ́ fi kọ sójú wọn àbí èèwọ̀ ni títì nígbà yìí sọ̀rọ̀ yín ló sọ bẹ́ẹ̀ fún mi. o ní tẹ̀ pọ̀rọ̀ kọ́ bá ń bá fi sí o ní tẹ̀ pọ̀rọ̀ ọ̀rẹ́ yín ló sọ bẹ́ẹ̀. tí n bá ń bọ sọ̀rọ̀ kọ́ ọ máa gbọ́ tó ti yọ eh. tó o bá fetí gbọ́ràn eh. máa fi ojú kọ́ ọ máa fi wo ẹnu mi eh. ojú kan máa fi wẹ ẹnu mi mo ní ojú mi yọ sàǹdó ojú mi lè wọlé ebi ń pa mí. ọ̀rọ̀ tẹ wá sọ nìyẹn látẹ̀kùn tẹ mi bá mọ̀ kókò tẹ sọ nìyẹn ṣé ibi tá a bá máa kọrin ẹ̀ mú máìkì dání ẹ bá dẹ̀ ṣe légbè fún yín ìyẹn simple ìkí wá ní wàhálà nù yẹn bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ kọrin kébì dẹ̀ ṣe légbè kó sí wàhálà má bá yín lọ. wákà fẹ́ kọ ni o àbí kí lọ fẹ́ kọ ṣé wákà lọ ń kọ. níbẹ̀ yìí lọ sọ pé fẹ́ kọ ni nìsín. èmi sọ fún ọ pé mo fẹ́ kọ ni ah! alágbàro mi sì kò gbà mo gbà bá ná wàhálà dé mo ní ojú mi ó yọ sàǹdò tójú bá ti yọ sàǹdò ebi wọlé ebi ebi yóò pa mí. ojú yíyọ sàǹdò yẹn lẹ sọra ah, ah. ebi pẹ̀lẹ́ wá sọ pé ọ̀rẹ́ yín apolo mọ ọ̀rẹ́ yín lójú ebi ń pa yín lẹfẹ sọ tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ sókè dáadáa kí jẹ́ pé ní kí sànà lẹ fẹ́ mi. ọ̀dà oúnjẹ kọ́ bá ń gbóúnjẹ ebi ń pa mí. oúnjẹ nígbà tẹ́ ẹ lọ láàárọ̀ ẹ fowó fi bá ṣe wà ìkó ti kàwé sí ìmọ̀ stóòfù kí ló dé tẹ̀ ń yọ mi lẹ́nu ẹ wo ẹgbọ́n ẹgbẹ́ yín kẹsùn o ẹgbọ́n bẹ́ẹ̀dì kẹsùn àbí kẹkọjá sí àbí kẹsùn iṣẹ́ ayé. mi ìfowó oúnjẹ lẹ ní òbí jẹ oúnjẹ ah, mi báyìí ìkòkò onígbomi gbẹ̀yìn fún wọ̀nyí tó ti yọ wọ́n tó ń pilẹ̀ rí àwọn ẹbí ẹ sọ fún mi wọ́n ní àwọn bọ́n mi wípé àwọn ti bọ́n mi pátápátá o pé ìgbóná ń dọ̀ láàmú ìgbóná nílé yín ìgbóná ó ti mú ọ létí ìgbóná mo sì á ṣe bágbára mi ọkọ ni. àwọn ẹbí mi ló ní pé kí lọ́ọ́ rí oúnjẹ lọ́wọ́ mi sọ́wọ́n lọ́ní ká bèrè oúnjẹ lọ́wọ́. wọ́n ní ètí ń dùn ọ́ pé kí n máa mọ́lẹ́ẹ̀jì rẹ tó ti yọ láwọn ẹbí rẹ ẹ wọ́n ní àárẹ̀ tinú ẹbí ni wípé látòdì ọ̀run ló ti wá. bí mo ṣe ń wò yìí o ṣé nǹkan tó ń ṣe mí yìí tẹ́yìn rò pé nǹkan yẹn ẹ nǹkan kékeré ló ń ṣe mí o ó dẹ̀ máa ṣàbúrò yìí ṣé nǹkan tó ń ṣe mí arán ẹ̀yìn gan bá ṣe mí arán ẹ̀gbọ́n nǹkan ìwọ ni mọ̀lẹ́bí yín ni a sọ pé ìgbóná ń ṣe ọ́ mọ̀lẹ́bí tèmi kò ṣe gbóná sọ̀gbọ́n oúnjẹ tí ọba ti sóúnjẹ a ní tọ̀sán ní òun lè lálẹ́ yìí bẹ́ẹ̀ ni ìyá bílí yìí ń lọ. ego ìyá bílí yìí ń lọ. ẹ wo jẹ́ iláyéláyé yín jẹ́ tẹ́ bá tún bá mi sọ̀rọ̀ tẹ́ bá tún ṣe báyìí tẹ́ ṣe báyìí tẹ́ ṣe báyìí ẹ wo ẹ ṣọ́ra yín gidi gan o mi ṣe yàn tó dá o ẹ mọ́nú mi o bẹ́ẹ̀ ṣe ń wo mi ẹ mọ́nú mi ojú mi lẹ rí o ẹ má yẹ kí n pa ìkílẹ̀ tó mọ́ o ẹ má sùn síbẹ̀ yẹn ẹ má ẹ wà tà láti o má pa yín o má fún yín lọ́rùn pa o ṣé mi lẹ́yìn fẹ́ ti bú kò sí wàhálà. bílí lọ fẹ́ pa lẹ́kùn tó ọba ìpa mi ọ̀fẹ́ pa bílí lẹ́kùn ni torí kò ní bàbá mọ́ láyé nu sọgbọ́n. ẹyẹ sùn ẹyẹ sùn ẹ bá rí kò tó fẹ́ bá mi fà torí àìfowó jẹ lẹ kí wàhálà dé ó yẹ sùn. alágbàrú mi sì kó gbà mo gbàgbá ná ń gbèsè ayé kábíyèsí ọba ọ̀gá àgbà ìmọ̀ hmm. fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọbìnrin yìí ó yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi wo ó yé mi ó ti yé mi. Yàrá jí. Ah! Spirit trouble. Rírì tíráàbù. Bàbá àlàyé. Mo rí ẹ mo yó. Apò mi ti jẹ kí ni? Ó ti ga. À ah! ń lọ sí àjọ àmì ẹ̀dúró jà nípa táwọn tó bá kọ ní ìjọba àmì ẹ̀dúró jà yìí. Wíì lọ àbí àárọ̀ ni. Aláyé. Aláyé náà kí àwọn bíbú yìí fún. Sọ́tọ̀ máa mú wálẹ̀ fún wọn. Kí dà kí fún sí, kí dà kí fún. Wa olóògùn kúrò ìjẹ́ ẹ̀ ní. Ṣé àwa ló pè lọ́mọ? Tó ah. yáwó yẹn ni. Eh. Tí bàdá náà kọ, kí tiẹ̀. Ayé ẹ fẹ́ bàjẹ́ mọ́ eh, tilẹ̀ olóògùn yẹ tó jáwé rẹ nísìkì. fáwọn ọmọdé náà ṣé olórí bẹ́ẹ̀ ni náà ah. ṣe mẹ́tọ́ wà wájú ẹ̀ akẹ́mà ni ṣáà ló ń bá wí. náà alábá ìyá ẹ̀ wí sojú padà ọ̀tọ̀ ìdàbọ̀ ìjà rẹ̀. ẹni àáké. omi o máa jábọ̀ sí sàbúlọ̀ burúkú nìjẹ́. máa dé ìyá yín. ẹ ẹ káwọn ìbàdàn sàbúlọ̀ burúkú. ẹ máa ṣe ìyá burúkú yìí rẹ. ẹ máa bẹ́ẹ̀ pákí ẹ̀ wọ́n ti kọjá bẹ́ẹ̀ ìsìkì ìsìkì ìmílẹ̀ yìí ká bá fún ìwé náà alábá ìyá ìwé sojúmọ́ náà tó ní abó ìyá wèrè ìsìkì dà pọ̀ gíga ẹ̀ máa fẹ́ wà náà máa yí a gbọ́dọ̀ jẹ́ má jà máa jẹ́ tó bó ṣe wà báwo ni ta jẹ díẹ̀ jù ọ báwo ni ilé ọmọdé ni wọn. ọmọdé dẹ̀ ni wọ́n wọ́n bá ṣá wọn láàkéésì ayé kiri. máa ní kò sí gan sẹ́yìn ọ̀kan láti mọ̀ láti ah. ní gbòòrò píìsì. ẹ mo ti sọ mo ní mo ṣe rí free travel báyìí mo yó ni àpò mi máa ga ni èwo ni kí sáré mu wá. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá lọ ṣe fàájì wọ́n tó sí alẹ́ fún yẹn sẹ́rù lélẹ́ là ń sọ òun náà tó kulẹ̀ orí òkú là ń jòkó sí kọ́nà sànú. àní bàbá bàbá láńlọ́ọ̀dù nù. èmi tí mo kú mọ́rùn ní ìfẹ̀mọ́. ó rí tèmi ni. ìfẹ́ mọ́ ọyàn rẹ̀. ó rí rẹ̀ mi ni. ìlàwọ̀ rẹ̀. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má bínú ẹ má bínú. Ah, ta ni ó ń ṣe ló ń sinú yín àbí Tani ni bẹ́ẹ̀dì ẹ fẹ́ ṣe fifty one years on stage ni. seventy four ni. seventy four ni. ṣé ẹ ti pẹ́ tó bẹ́ẹ̀ ni. ti. abájọ tó yẹ fòfò tán. orí òfófó ọ̀rọ̀ arún ni. ọ̀rọ̀ arún ni. ṣé ìrora wa ni. àwọn èèmọ̀ tó ti kú. Ah. ẹ ẹ ìbò lòdì wa àwa náà lè lòdì o bó ṣe wà tí n bá dé òde ìbọ̀rọ̀ wájú sálẹ̀ dàpọ̀ wọ́n ti wá pé gbogbo ẹran tó níwò ìgbín ti yín náà sí ọjọ́. ó sún mi. àwa wí tó onílàbí igi ẹ̀fọ́. ẹ̀yin náà wà lẹ fẹ́ tẹ̀lé wa lò. ẹ dàpọ̀ pẹ̀lú wọn náà wọ́n bẹ̀. pàṣẹ lóye bí o. àwa bí kẹ́ àwa wí náà àkàtàlédé tẹ́lẹ̀dé fìlà. ó sún mi. ẹ̀yin náà wọ́n tẹ bálabà lò sí bí bẹ́líìtì ẹ̀rọ ẹ̀mọ̀ tẹ̀lérò àwa ìlò òde. irú yẹn wo bàtà. irú bàtà tó ń kọ̀ ń kọ̀ lòdì. ẹjọ ẹjọ nítorí pé àjọ ń gbélé kò jẹ́ ká ẹ̀rọ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn bọ̀lọ̀bọ̀lọ̀ ó lọ sí ìwọ́sẹ̀nu bí ìparí ọmú ìwọ sọ pé mi èmi o èmi èmi èmi sì làbí igi ẹ̀fọ́ táwí taláìwì ṣé mi kàn pùlẹ̀ rò pé mú yìí ni máa wọlé lájẹ pé wọn kò lè lọ́dà láìsí sáyẹ́nà máa wẹnu èyí kúlọ̀ mo rò pé iye burú ṣé ẹ̀mọ́ sàn lọ́ fi kún ẹnu ni ṣé ẹ̀mọ́ sàn kí ni kan náà máa wọ ọmọ ti rí. ǹjọ́jọ́ yọ sẹ̀fọ́ sẹ̀fọ́ oníṣàjẹ́ oníjẹ́jẹ́ kan wà lẹ́yìn. ẹ má jẹ́ òwèrè hàn ẹ má jẹ́ òwèrè hàn. ẹ má jẹ́ òwèrè hàn. ẹ má jẹ́ òwèrè hàn. ayé ni.

wọ́n na wèrè ò tó jẹun ni wọ́n na ìbò òde ni. ẹ mọ̀ bá nítorí ọlọ́run. ṣé èmi wá mọ̀ pé àwọn arò náà ti dá pa sílẹ̀ ni èmi ò mọ̀ pé wọ́n ti ṣe pa. Every day they more awesome. gbogbo street. Ṣadí àṣàlá, ṣadí àṣàlá ké. Ó ti rún gbogbo street. Àwọn ẹ̀yà go trouble dey come. Dey come. Ibi sí mi ìrègì lè rán. Tó bá lásán olú akíra mọ́ ni èéfì ẹ̀ mọ́. Dọ́tẹ́lẹ̀ gbé ya gbogbo street. Ṣadi ya ṣala, ṣadi ya ṣala, ó ti rún gbogbo street. Àwọn ya go trouble dey come, dey come. If you see me, make you run, dey run. Tó bá lásán, olú akíra mọ́ ni. Ìṣàkóṣàbí eh, yìí, lẹ́gbọ̀n. wá pé kí la mú bọ̀ á là jẹ́ tán pàtì obi asin. But how is it supposed to be my fault now? How? How is it supposed to be my fault? Ara ẹ̀kún lórí ẹ̀dọ̀ wá kí ló ṣẹlẹ̀ Mi láìkí ẹ o. Ṣọ̀bùjọ́ yẹn tuntun ọba ẹ̀rìn tuntun ọba ṣe àwàdà bó ti wò fẹ́ ah, pé ọmọ yìí ó máa gbọ̀mọ̀lẹ̀ fún mi. Wá kí ló ṣẹlẹ̀ náà? Sọ pé kí ló tí kí n bá ṣe wọ́n ṣe I am not going anywhere. I I don't understand why you are believing that I have nothing to do with this. It is not my fault. Ah, I'm of my cause. Why are you blaming me? That náà rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an? Mi láìpí ẹ o. O wá ń gbé mi sòyìnbó. Wá sí mo jọ tíṣà lójú ẹ̀ dàbí kí ló ṣẹlẹ̀ ma máa ń tà mí. Má fi ìdá brain mi mọ̀ pé tí wọ́n ti wà ní ẹ̀ka mùdí báyìí, mo lè ṣẹ́ ní ìsìn fún ẹ o. Wá ọmọ Ẹ́sádà nìwọ, èmi ò ṣọmọ Ẹ́sádà, ọmọ ghetto ọmọ ọmọdé, mi street mo wa ọkọ nípa kí ṣe kí ni kébi fáyẹ wọlé kò mọ bó ṣe lọ lórí street ó lè fẹ́ sọ́ọ̀dì wèrè mọ́ mi lọ́wọ́ wọ́n ní òṣèré gan kan mi láìpẹ́ o àbẹ́ òní wèrè gan báyìí. you just keep blaming me you keep bl you just blaming me for nothing how dey blame you blame me. ó dà pé nǹkan ti gba orí ẹ̀ ti gba rí àbí ó dà pé nǹkan ti tó ti tán lórí ẹ̀ ó dà pé ọmọ ọmọ mi o ọmọ mi gbà mí láìsí gbogbo wèrè yìí o mi láìsí ẹ̀ mi kọ́ wẹ̀rẹ̀ já o ó dà pé mi láìsí o. okay okay i understand i get you now at this junction aláyé tọ́kì jàre wọ́n fẹ́ ṣàkó ṣàkó gbéra kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wọ́n fẹ́ ya àbí òní gbèrè gan tàbí bá dẹ́rù bá kiri aláyé lọ jàre wá ìwé ní gbèrè ọ̀dẹ̀ wá jẹ́ kọ́ ọmọ olórí dúpẹ́ kọ́ lọ pa pàtì mi jẹ́ sá èmi láìkì gbèrè o ọ̀dẹ̀ ah, ah, ah gbogbo tó ń plan ilé ìdẹ́ bàjẹ́. Èmi Sàpùsákì ṣebí tí máa máa bọ́rọ̀ ayé mi lọ rèé ni wọ́n sì ní olówó láyé mọ̀ àmọ́ bò ní ti lówó àbí lọ rèé bá láńlọ́ọ̀dù ni. ọ̀rọ̀ ilé ayé yóò tẹ̀ yé wà mọ́ bàbí bàbí bàbí bàbí. sakizaki. gbé fún bàbí. sakizaki. sakizaki. <laughs> kí ló ń ṣẹlẹ̀ kí lè ń rò ó. èmi ò mọ̀ ní rònú. alẹ́ ní rònú ara gala tí a mọ̀ ní mi. tí màá fi kún mi ní ronú. lóòótọ́. èwo la tún rí gbọ́. èmi mo ti ń wá yín mo ti ń wá yín o. kí ló ń wá mi fún ó jẹ́wọ́ lé ó sọ díẹ̀ ó sọ yòókù kí ló tún wá mi fún tó fẹ́ gbẹ̀mí mi ni ẹ wo papi sẹ́rí tẹ́ ẹ bá mi sọ lọ́jọ́ sí wọn tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ máa ṣàṣùṣẹ́ wà mí wípé ẹ fẹ́ máa gbé nǹkan sí nǹkan ṣé ọmọ ti gbé dé báyìí o bá ṣe wù yín ṣe. ọba ní kí a ní kí ni kí iná jẹ́lẹ̀ ìlọ náà ni. gbanámú sàn dá wa. Oh. wo tí mi bá gbowó lé lọ́wọ́ ẹ̀ hmm. látẹ̀ní lọ hmm. mọ́tò Dangote tó kọ́ símẹ́ǹtì ní kó eh. pàyà ẹ̀. Ah, ìyá mi bíi ti bó o. mo fẹ́ sọ pé ní kó pàyà sójà ò oh, oh. eh, ní kú ò ní rùn ó tún sanwó lé mọ́. ìwọ ló máa jogún lé. tí mo bá ti tẹ bàbú yà fún bàbú yà fún. Ah, ah, yẹ lálọ́dún ah. ah! sún oje jẹ́ wò bí bí n bá lọ sọ́dọ̀ bùrà tí ń gò jẹ́ lọ́dọ̀ ibà bùrà tí ń gò. Ah! bọ́dá tí ń gò bọ́dá sùúrì ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ tí ń bọ̀ wọ́n tí ò sí kankan tó ṣe é rù ẹ̀wọ̀n èmi ti wá rẹ́sì báyìí o mo ti já sí mo ti rẹ́sì kùtùkùtù ẹjọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ já mi sí i níta bá ní ìṣẹ́nusẹ̀ o. bẹ́ẹ̀ ni tọ́ba ní gbé kí wọn mílíọ̀n gbé bẹ́ẹ̀ ní gbé tún mílíọ̀n gbé ṣé bí mi ò gbé ó gbà. mọ̀lá súrì mọ̀lá tíngò. èmi nu èmi lẹ ń ké sí o èmi lẹ ń ké sí o. kò jọra wọn bàbá mi. ìrẹ́dì náà lè jọ pínkì. kò jọra wọn bàbá mi ṣàánú mi. ọ̀gá ìbí wọn náà ló sọ pàdé gun ìwọ kan náà iná dẹ̀ ló sọ pàdé ogun mọ́. ń gbọ́ ojú mi dín ni. ojú ẹ ò dẹ̀ ní láàpọ̀ láàyè lọ́jọ́ kìíní àná I introduce ẹ sí business tó pé yìí despite the fact ọdọ ẹ là ń kórin iṣẹ́ sí i ó reject ẹ àbó reject ẹ ni ó neglect wa gan sẹ ẹ sọ fún mi nsìn kí ló lè ṣẹlẹ̀ nínú industry tá a wà yìí because industry tá a wà yìí náà industry kan ni tó lè wá sọ pé ó fẹ́ darapọ̀ mọ́ wa kọ̀yọ̀nà ẹ̀ fún ọ ẹ̀wẹ̀ ayé jẹ́ ká gbọ́ o kí ló lè fà á tóbi wò pé industry táwa wà yìí ìwọ náà wò mí látòkèdè lẹ mo pe lọmọ kan ìwọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ló máa mi bàyà wá o ní nǹkan bọ̀kan nù o kí ló lè ṣẹlẹ̀ tó fi rò pé ní indọ́sítírì tá a wà yóò fẹ́ join ni wa. kò ṣẹjọ́ mi bọ̀dà bọ̀dà bọ̀dà sùn kò ṣẹjọ́ mi àwọn oṣù wájú Business, rárá tí mo ti lọ sí yín lọ́rùn báyìí sàánú mi ìyẹn bá mi ṣe ni. bísínẹ́sì yóò ń ṣe bísínẹ́sì àyà tó kàn ń ró àyà bíi gbà ṣọ̀ǹgó yìí bẹ́ẹ̀ ni ìwé mo máa padà ẹ̀ẹ́pù ẹ̀ tó ro lè nọ́jọ́ wájú oyè ìbàdàn ń bọ̀ rẹ mi ìṣòro oyè. ṣé bá ní gbé sáyà táwọn mọ̀ gbé ni. ọmọ tó ṣẹlẹ̀ bísínẹ́sì yóò ń ṣe bísínẹ́sì tèmi nìkan mọ̀ ń bọ̀. ó dà ẹ̀jẹ̀ bá ń tún ro mo ti bá a sọ̀rọ̀ o. ojú òní tí yìí o ẹ ṣàánú mi bọ́dá sí mi bọ́dá sí ń gò. ọmọ tó bá wojú oòrùn ó máa padà láàpọ̀ lónìí. bẹ́ẹ̀ni. ojú tẹ́sí ti ń wò mí ojú mi lè pọ̀. Wá Ṣakí ṣé o fẹ́ máa ṣọ́ká fún àwọn bíbá yìí ni. ìṣọ́ká. no o ṣe fẹ́ máa ṣọ́ká fún àmì understand. ìṣọ́ká o. ìwọ ló ládé ogun mọ́ ìwọ ló tún ládé gun ṣé o fi ìpè bíbá ìjọ school ni tó kọ lè wá tó kọ lè máa lọ. Ah, ojú mi. who set you up àwọn nù ta ló set you up. kò sẹ́ni kò sẹ́ni tó rán sí i kò sẹ́ni tó rán sí i mo kàn ní wá bá yín ẹ ṣàánú mi ẹ jẹ́ kọ́nà mi la. ó jẹ́ kó gbogbo òun kó gbogbo òun kó bọ̀ wá kí ló ṣe ẹ̀ láti tù ní ṣìnkùn ó ti àkùn. mo ti kun mo ti bọ̀ mo ti bọ̀ ẹ sà ẹ ẹ ẹ mo ẹ ẹ. bùrọ̀dá tí ń gùn àti bùrọ̀dá sórí mu gan-an ọ̀rọ̀ ara wọn ògùn ò yíra wọn ah, wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni kì í tún ní jẹ ah, bí akínlẹ̀ rẹ̀ bá sàǹgì gbogbo owó àjọ mi tí mo dá sí lọ́wọ́ kí n gbà kí n máa fi wá nǹkan máa tà yíyún dá. Gracias ìwà pàlàwé nínú ẹ sọ pé fọ́ọ̀mù ṣà ẹ sọ mọ̀ pé fọ́ọ̀mù ẹ afẹ́jọ ìyàwó yóò lè gbájì ẹ àbí ṣé wọn mọ̀ pé àti kékeré máa ń pẹ̀ka àrókò rẹ̀ tó bá dàgbà tẹ́bọ̀ ló máa bèèrè mo fẹ́ gbé kọkàn múyàn bíi ti èèyàn kan bíi ti kọkàn múyàn balẹ̀ òṣìṣẹ́ láti tì tí bá gbé iṣẹ́ mẹ́ta fẹ́ kọ́ kí ló máa ṣe òyìnbó ló fò ní ẹ mo dẹ̀ lè jèrè bó ṣe wà yìí mo lè jèrè. ní sùúrù àlàyé kí ló tó gba ẹrù àà ah, ah, ó ti ń lọ sókè jù náà ó ti para jù ó ní sùúrù tí fẹ́ máa bínú má bínú ó mọ̀ kó tó ṣẹlẹ̀ ló yẹ kó mọ èmi ẹni ẹlẹ́bọ̀sẹ̀ sórí iṣẹ́ tí ní trọ́ọ̀bù yẹn kò lè jẹ́ wàhálà fún mi mo ti parí iṣẹ́ olóhùn bá ń gbọ́ nígbà tí ẹ pé mo tún kọ́ gbé níbo ọ̀nà kan pé mo ti gbé wájú fún mo gbẹ̀yìn fún mo ṣe fún mo ṣá ó mọ̀ náà aṣọ́bìnrin tí mo jẹ́ eléyìí òwò bẹ́ẹ̀ ń gbójú sókè fún mi ni mo dẹ̀ wo pé àà ah, ṣe bóbìnrin ni mi kí ni mo lè ṣe tì mo dẹ̀ wo pé kí n tún gba another dimension ọmọ mo lè ti parí iṣẹ́ eré sínú drink o àfi bí ọmọ olórí burúkú ṣàkóṣákì bó ṣe wá da drink nínú. ṣàkóṣákì. ọlọ́run. àpá ah, olófo gan ni wọ́n gan olófo ojú bá ṣàkóṣákì rìn o sọ fún mi kó máa pè sí pati ẹ̀ náà ẹ ṣúlẹ̀ ẹ̀ náà kó máa bá ní kó máa pè sí pati títì. èmi abasakusa kiri olórí burúkú ara mi ìfìrí èpè wá ti pati mi òun kò wá pẹ̀lú àǹkàrà orí burúkú pẹ̀lú àwọn pàdé ẹ̀. máa gbọ́ máa gbọ́ máa gbọ́ o tó ń sọ yìí o aṣọ ìdúró kan ó kílèmù pé kò kọ́ lè mọ̀ pé o fẹ́ kílèmù ara ẹni gbogbo tó ń sọ kò kọ́ yìí kọ́ tí màá sọ fẹ́ ni pé o fẹ́ ni ó pẹ́ yù three days sórí tó ń sọ kò fẹ́ kó mú balẹ̀ so síbọ̀ kan tí mò ń sọ fún ẹ sórí gbogbo owó tó ń gbà lọ tèmi tó fi ń ṣe bí gẹ̀ẹ́kì tó ń ra aṣọ tó ń ṣe wá sí ń gbà o lè rí gbà lọ tèmi mọ́ mo fẹ́ ni má bínú náà ó dé má bínú. ṣé ògbóyin wá ń bínú lọ ní èdè má bínú àpò ah, lórí burúkú màá lọ́mọ ṣàkóso kí ètò wà dára gàdá sínú ah, ah. ayé rẹ̀ bàbá tiẹ̀ ní ọdún. sí wọn tàwọn ọmọ ẹ ní nǹkan. ọba ọkọ mi lọ kújọ ẹ dákun mo bèrè ọ̀nà tí mi sùn lọ́wọ́ ẹ mọ tí sọ́rọ̀ rẹ̀ wá bèrè. Hmm, bẹ́ẹ̀ wọn mọ gbúrò wọn gbòòrò. kí ló ṣẹlẹ̀ àti dé láti. ẹ dákun àkọ́kọ́. ẹ máa fi ẹbẹ́ mi kọkúnlẹ̀kùn ẹni tó jàre. kọkúnlẹ̀kùn. ọmọ yìí mo mú wa kẹ bá mi kọ́ sí ọmọ ta tóun náà fi lóko bẹ́ẹ̀ náà ṣe lóko òun fi mú wa. sọ̀rọ̀ ni. ṣé ọmọ nǹkan ṣe ọmọ ọ̀tá ni ọba nǹkan ṣe ọmọ ọ̀tá ṣé wẹ́dà là ń ṣe ìbàyìn àbí tó yà là ń ṣe ìbàyìn tẹ́tẹ́ mọ́ ọmọ wa kọ́ṣẹ́ àbí ò kí ló kọ ẹ̀. kìí ṣe bẹ́ẹ̀ kí ṣe máa ṣe ń lé máa ṣe bí ti náà lé ọwọ́ ni pé kò níyì ń lé ọwọ́ níyì ń tà. ọmọ mélòó ni ẹ. yóò ah, ju fifty years lọ. fifteen. ẹ o lọ school ni. aláìmí ò lọ school ẹ fi gbẹ́lẹ̀ fàgbé pò àmọ́ mi ti mọ̀ pé mi ò lè ṣoríire kan tó mímí wá sí bíbá yìí náà wọ́n dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé tí n bá ti kú nobody tó máa jí fún mi wọ́n ti jẹ́ kí n mọ̀ pé tí n bá sùn nobody tó máa wake up fún mi náà màmí ti jẹ́ kí n wọnú ayé lọ jíjẹ́ ẹ wo bí mo wà lélẹ̀ yìí o ọlọ́run aláre ọlọ́run mo wà pa mo stand bẹ̀rẹ̀ kí èyí ò bá dúró lé ọgọ́ ọlọ́run mọ́ ẹ sámọ̀. ọ̀sán tó ọkọ̀ mo bẹ̀rẹ̀ wá kó yòókù pamọ́ yóò ní. ayé ẹ̀fẹ́ bá jẹ̀sà ọ̀fẹ́ ṣe ibùkún mọ́ tilẹ̀ àbíkọ́ ṣe wà tìyá ẹ̀ tí ìtàn ò bá ṣe dáadáa kọ́gà tí ò bá ṣe bàbá ayé ẹ fẹ́ pàjẹ́. ilé ilé ó báyìí akúrẹ́ sílẹ̀. ah àwọn ọkọ mi lọ. ọdún ẹ ló ti dá ẹ ìwé ìṣọmọ àbúwèrè ìṣọmọ ẹgbẹ gbà wọn. ìwé ìṣọmọ ẹgbẹ gbà wọn. tuale tuale. ẹ wá màmá yẹn kí mi sọ̀rọ̀ fún yín ẹ tẹ́lẹ̀ inú o báwa ṣe wà yìí à ń ṣọmọ ọ̀tá o peacemaker ni wá ó ti yé yín ẹ gẹ̀ sùúrù àwa là ń promote sùúrù ládùúgbò ẹ ti gẹ́gẹ́ mò ń sọ so ẹ tẹnu iṣẹ́ tó bá máa kọ́ sọ̀rọ̀ mi yé yín ẹ jẹ́ ó mọ̀ ẹ padà ó ti yé yín kí n mọ̀ á sponsor ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀. a máa sponsor ta yìí ẹ bá gẹ́gẹ́ ìkọ́ṣẹ́ jà yẹ ká lọ ti sáré ọmọ apákí yẹn a máa kọ́ wá láti ìjà yẹn. àbúrò àná ni gbogbo ilé yìí. mama ẹ mọ ọmọ yín kó gẹ́ra kó sì kó gẹ́ra kúrò ní báyìí ló fẹ́ sọmọ ọ̀tá àbí wèrè ni ẹ ẹ wọ́n gba ojú ẹ̀ ni ẹ padà wá bá ti sọ ló fẹ́ fún yín ó ti yé lẹ́bà ti rí nọmba tí ẹ sọ fún mi tó bá kọ́ọ̀sì àspọ́sọ̀ ẹ rà ọlọ́run ràn yín lọ́wọ́. ara ìyá ẹ ò balẹ̀ ó jó ó jó. wọ́n ní ká máa lo àbí. ara ìyá ẹ ò balẹ̀. ìgbà yẹn bí ẹni ṣe kọ́kọ́ sí. ẹ̀mí ò láì ṣe ọ̀tá ìbí ya gbọ́ lọ́mọ. kò ní dààmú yàrá ìyá ẹ̀. Hello. <laughs> Àwa ni. Ọlọ́run ti gbé dáadáa dé. Bébélé rí burúkú ara yín ẹgbẹ́ dá mi òun gbà mọ́ra kọ́ mú láwìn lọ́wọ́ yín. Kí ni ìyá Jacob ní? Èló mo jẹ yín náà. Two thousand five ẹ̀ tiẹ̀ tún lè parọ́. Ṣé alákàntì? Ẹ ní ẹ̀ tiẹ̀ lè ń tọrọ ẹ̀rí ka ẹ̀ já. Irú wa báyìí la já ẹ sẹ́ǹdì àwọn ọmọ yìí kan sí mi kí wọ́n gbowó lọ́wọ́ mi ẹ sì agbo ẹ sì ń wo ó dàrọ̀. ọ̀rẹ́ bó fún ìjàkadì jù. yeye kọ́pù kọ́dí ẹ̀ ó má ṣe gẹ́gẹ́ mẹ́ǹgẹ́. ó dà ọ́ sẹ́ǹgẹ́ ju mẹ́ǹgẹ́ lọ. ẹ jọ jọ jọ lẹ́sìn bímọ lẹ́sìn ṣe pati. kò sẹ́ǹsì pati mọ́ dán àwọn ọdẹ sì ń ṣe graduation. o ṣe ń ṣe graduation ló ń gbé dáadáa. Ah, ah, ilẹ̀ ni mú ẹ ilẹ̀ já sí nínú ọ̀kan party of celebration o. Ah, ọkọ mi ọlọ́run ti ṣe dáadáa ni o eh. bẹ́ẹ̀ ni mi ò dọ́ọ̀lù rẹ. èrè ó ga o. àbájẹ kọ́ọ̀bù akéde kó mi eh? ṣe àṣàlẹ̀ yẹn sọ́fọ́ kí n tẹ́sì eh, celebration rẹ̀ lọ́wọ́ kí n yẹn rẹ́ẹ̀dì sọ́fọ́ kí ni. ló bá tẹ́sì ọ̀rẹ́ omi pẹpẹ ṣubú ni máa mu ṣe pẹpẹ ṣubú kí n gé àwọ èsì dédé náà lè máa lọ sọ́dọ̀ mi dáadáa. Hmm. lójú kòkòrò ẹ gé e. yé <laughs> ṣàlẹ̀ wá o. Hmm. bàbá Jacob ibi ẹsẹ̀ ló tún wáá bù. ibi tí ń bà mú hmm. ibi ẹsẹ̀ rí kan nínú ẹ̀ wá kó máa mú mi náà ibi ẹsẹ̀ rò ti máa mú mi. ẹjọ ẹlẹ́ẹ̀kejì dídí pàjùlọ ṣe kálẹ̀ rẹ̀ bí ó ti rí owó. Ah, ah bàbá Jacob ilé-dé tí wọ́n bèèrè lọ́wọ́ adélébọ̀bì tó ti gbóyún wá ni. rárá o n kò mọ sọ wọlé dídé máa dùn máa dùn kẹ. kò ní dùn bíbí mi bá bèèrè owó lọ́wọ́ rẹ̀ ọ̀ lọ́wọ́ rẹ̀ ni láti bí oṣù bíi mẹ́fà lẹ̀ bá bèèrè owó lọ́wọ́ náà ló ń gbé dáadáa dé nẹ. mo ìṣòro láti àkókò ìlọ déédéé bó ṣe má máa dànù lóye á ní rí bàjẹ́ ẹni rẹ̀ bá sọ fún òun á dára ní ẹrú ṣé ní tóun má yà wèrè rẹ̀ wá ṣe kòkò níbẹ̀ o ṣáìtì hmm. ni ṣáìtì rà àjọ nǹkan ó ti dé ní tẹ́ẹ̀dì o kí lè bí dà tán pè mí àwọn ìlùkù kí amòdáàbò kí yẹn náà pè mí kí Túnjí Insurance kí yẹn náà sọpọ irọ́ o tí mo á ṣe tèdè rè ṣe kókó níbẹ̀ wọ́n búlọ́ọ̀kù wọ́n yẹn ti di nine fifty mm. yẹn àwọn ní nine yẹn wọ́n nine nine one ninety one ta wọ́n símẹ́ǹtì wọ́n two thousand six hundred mo á sọpọ kí n délé o kí n bọ́ ayami sọ̀rọ̀ òun àbájọ sọ yẹn ṣàlẹ̀ wá o yẹ ìjẹ́kọ́pù o jọ̀ kó lè rí twenty to twenty five Eh. Eh. ṣé bá yẹn eh. ọlọ́run bá yẹn parí ẹ̀ láyé. ṣàdùmá kí ni kò ń ṣe ìbéèrè jẹ́ lọ́wọ́ ṣé bá ṣe ń gbélé mi rẹ̀ ń tiẹ̀ tó dá kò jẹ́ káà náà kó lọ sílé ẹni káà bẹ̀rẹ̀ sí sọ́fọ́ àwọn ti lọ sílé wọn o ní mo lọ́kọ́lé sí o ó ní water closet o ó ní mọ́ṣúárì o ẹ̀ corner piece o àyọ́síbẹ̀ tantalizer dídínlẹ̀rẹ̀ wà lọ́dọ̀ ẹni ṣé ìyẹn nì dá. ìdí kọ́ọ̀bù ìdí olólùfẹ́ jọ̀wọ́ má fi mí lẹ̀ á dún fún wa o olólùfẹ́ fàmí mọ́ra o àbílẹ̀ wa mi o yóò má dùn fún wa o bí mi lọ. bàbá Jacob ọmọ ìgbìlì ah, pọ́ìsì. yẹn jọ torí ọlọ́run jẹ́ sí mi twenty and twenty five. Hmm kò sí wàhálà forí fatalaisa tó lọ fi sìn eh. ní kọ́ńtáàtì. Ah! owó rà máa rókè káàjọ máa dàgbà ká máa dògbò. àti ìdìbò rí ti máa ti rówó náà déédéé. ó ṣe kókó àṣẹ wò. àmọ́ bèrè eh. lọ́wọ́ mi lálẹ́ yìí o ó lè má bá ń dọ̀la o. máa hmm, béèrè ẹ jẹ́ kí n kọ́kọ́ lásanra mo kọ́kọ́ mo ti gba àjọ kákàkiri jẹ́ kí n lásanra. èmi náà ti ẹ̀fẹ́ pé gbogbo àwọn kọ́sítọ́mà mi tó ọmọ ya mu yìí sì mo pè é tó fi mí sẹ̀sìn lórí kíní aṣọ jacob tí mo rà ń gbà. ẹ eh, pay for graduation two thousand five. kí ni. tí kò ṣe bọ́dà fọ káwọn. gbọ́ gbọ́ wọn mo ti gbẹ̀gbẹ́ kán wá gbowó wọn lálẹ́ wọn fẹ́ẹ́ tó ṣe. sọtì sórí kìnìún amòrò má ṣe rí mi jọ tí wọ́n sọ fọ kó kí mi jẹ ẹ̀kan ní ìtàn wà á gbà náírà mi jẹ́ kí n kò kọ́ ṣọ́ra ká ṣe kiri ká kọ́ báyà ní oṣù yìí mọ́dà mi sọ fọ má jẹ. Ah! wọn ló ti ti ló ti sá láńgá yìí ah, wèrè wọn ló ti ta kiri ìmọ̀ òtí fún yẹn yé nígbà gbọ́ wèrè owó lọ́nà lára tàbí sí. èyí wọ lọ fi èpè ránṣẹ́ sí mímọ ṣe ń wọ ẹyẹ mi lọ lórí burúkú ṣé wọn lọ bá mi kọ́lé mi ni èmi ni mo ti tọ́lẹ̀tì paná. bàbá iṣẹ́ yìí lè ti tọ́lẹ̀tì. èmi lèmi ti torí pé mi ni mo nílé mo ti pa ni ẹ má mọ̀ tí ó já bọ́lẹ̀ o. ọmọ mi ò ti bẹ́ẹ̀ já bọ́lẹ̀ o. ṣé kò já bọ́lẹ̀ o. ó ti bẹ́ẹ̀ já bọ́lẹ̀ sànú mi yẹba àwọn kọ́kọ́rọ́ ẹ̀ sí. kọ́kọ́rọ́ lè yà láyà ẹ̀. ẹ jọ ti bí. ẹ bàbá mo fẹ́ tọ́lẹ̀tì ta ló yóò mú kọ́kọ́rọ́ tọ́lẹ̀tì. ṣé wọ́n fẹ́ lo tọ́lẹ̀tì ni. kí ló dé tẹ̀ ṣe ti tọ́lẹ̀tì ṣé mo pa àwọn èèyàn fẹ́ tọ́lẹ̀tì ẹ ìgbẹ́ lọ ìtọ̀ wa. mo ní mo fẹ́ lo kan ẹ fèrè. fèrè orí mi ló má sọ̀rọ̀ kárí pọ̀ nbẹ́gbẹ́ sọ̀rọ̀ kejì lọ́wọ́ mi ayé ẹ bàjẹ́ mi. ta ló paná. ìwọ sọmọlúwàbí nàìjíríà látọ̀ wá mi ìfẹ́ rírun gbọ́ àwòrán nínú ọgbà ẹ̀fọ́. kí ló dé ilé sójà ni mo gbé. àbí ẹ sọ ẹ̀gbọ́n ó kàn mí o. àbọ ayé ìyá ẹ̀fẹ́ bàjẹ́ ó yá gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi kí n gbé fún ẹ. ẹ ẹ rí nǹkan mi mú o. bá mi yẹ ẹ kó o lòjú ìṣẹ́jú márùn-ún lọ máa já ilẹ̀kùn mẹ́ lórí dá ayé gbogbo yóò ní dá. èmi lọ́lọ́ orí mi orí mi síbi débi rẹ̀ àti tó wọ táìmù fún. àwọn jà wọn lọ bí èmi ṣe wá gba kíyàn ọ̀rì pọ́n fún mi àyìn náà mo pọ́n gbèsè ni ọ pẹ̀lú gbogbo pákéjì wèrè tó ń lò bí mo ṣe wà yìí mo lè ti pa five in landlord láwọn fún mi torí pé dátà la máa rà lọ́wọ́ wọn. ẹbí ọmọ pọ̀ lè gbàgbàgbàgbà ọ á gbàgbàgbàgbàgbàgbàgbàgbà èmi ò ní tọ́lẹ̀tì kátẹ́kù fẹ́ lọ má jà parọ́ pọ̀ torí tiẹ̀ ni mo ṣe wá. ṣé bí ìwọ mọ pákéjì ara rẹ nínú rẹ àsọ ní gbèsè ni ọ àwa sẹ́jú àtúnṣẹ́mú àtúnṣọ fún ọ pé à ẹ ẹ sami gánjà ọjà má jẹ mí nà ọ gbogbogbò ẹ a ní gbèsè má jẹ kí kádù kan sí ẹ lẹ́sẹ̀ àìgbà tó fi kádù bẹsẹ jẹ nìsín ó wá tán nìsín wa sọrí òrè o kọ́kọ́rọ́ tọ́lẹ̀tì kì í sí kọ́kọ́rọ́ mọ́ṣúárì o tọ́ bá fẹ́ sì kó kú ẹ̀ lè sùn ah. ah, máa wò kí ni máa wò láìjà wò. ilé fún mi ilé fún ọ ilé fún mi ilé fún ọ bá ti wà ẹ ẹlọpẹ ayé ọ̀la lọ yẹnu tẹ̀lé gbẹ̀gbẹ̀ ah! máa fi tí dìdí mú ẹlẹ́dàá mi ìgbẹ́ lọ ìtọ̀ wá ó lọ sí ìdí ẹ̀dá mi kẹ́gì dísù. àánú rẹ gbogbo iṣẹ́ tí mo ṣe Ọlọ́run dárí jì mí mi ò lérò láti mú iṣẹ́ yìí ló kúkú dùn àmọ́ gbà tó jẹ́ wípé ebi kéèyàn má jẹun àárọ̀ kéèyàn má jẹ tọ̀sán òun ló jẹ́ kí n mú iṣẹ́ yìí ló kúkú dùn ṣé tọ́kì bàbá mi ti ń ṣe tipẹ́tipẹ́ nígbà yẹn òun náà ni ogun ṣẹ́yún ṣẹ́yún kò sí wàhálà ọkọ tó lù ẹ fẹ́ òun náà ló lù ẹ lókòwò kó dá mi lókòwò oníjẹ́ kí n fẹ́ máa ṣe eléyìí eléyìí nìsín nǹkan ó búlálà níwọ̀n bọ́mọ náà dà kò sí bóyú náà ṣe lè tóbi tó àfọ̀ àrùn. eléyìí lásán kan búlálà tó bá ń mú lọ sílẹ̀ lánàá èmi kẹ. lọ sànù wa àbí kí n pò mọ́ yìí kí n má pò mọ́. tó bá sátidé àti ẹ̀yìn ṣé yẹ kí mo gùn ṣẹ́yìn ṣẹ́yìn ṣé yẹ ṣé ògùn ṣẹ́yìn ṣẹ́yìn ló yẹ kí máa ṣe. Ah! ti lọkùnrin àbí kí n kọ́kọ́ pò mórì mi kọ́kọ́ pò mórì ẹ dúró báyìí. mo ṣe máa tẹ́sí kínní yìí o kí n máa fi mọ̀ bóyá ó máa ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́ kẹ́dẹ̀ bá wo yàrá mọ́tà tẹ́ pé ó máa lóyún lóṣooṣù lóṣooṣù lóṣooṣù tẹ́lẹ̀ ẹ kò lóyún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báwo ni mo ṣe máa tẹ́sí ẹ ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ mi ṣe wà yìí bí mo lóyún kan lọ́wọ́ yìí máa yọ ni tó bá mi sọ máa yọ torí mi bí sábà bá mi ni ó máa ṣiṣẹ́. kọjá bẹ́ẹ̀ mo ṣe jókòó síbi ìlàtàrọ̀. ọba ah, àwọn ẹnu wọn gbẹkẹ wọn lolúwa rẹ yóò ti rówó báyìí. ṣàkù ṣáàdì. ẹ̀wọ̀n tún ti bẹ̀rẹ̀ nù ìyá bílíkì. yéèbà ah, ṣàkù ṣáà ọlọ́run tiẹ̀ lẹ́rìí ṣáàtù ṣáàyè lẹ̀ ń gbé ní àbọ̀rùn. ṣáàtù ṣáà ọ̀rọ̀ yìí ti yé mi. mo mọ̀ pé fẹ́ tọrọ gàrí lọ́wọ́ mi ni kò sì sí gàrí nílẹ̀ báyìí. ẹ́ ah, mo ní gbogbo express adẹ́nsà mi hùn ẹ fẹ́ tọrọ gàrí lọ́wọ́ mi ni kò sí gàrí ńlẹ̀ mi sàkùsà gígbé ìjẹun wọ́n lágbèyẹ̀wá o kì í ṣe ọ̀rọ̀ gàrí mo sọ o ọ̀rọ̀ gàrí kọ́ ọmọ gbé tuntun dé o tó bá ń gbọ́ no stop push out no sin tí jáde kò ṣẹṣẹ bẹ́ẹ̀ òun ni mo gbé wá ṣé ti yé nìsín bí ṣe wà yìí ó ti ṣiṣẹ́ nọ́ọ̀sì nọ́ọ̀sì ni mo fi ń jẹun báyìí àwọn èèyàn orí ẹ̀ wá gidi àwọn kọ́sọ́mà tán wá gidi. ṣé ẹ kọ́ṣẹ́ nọ́ọ̀sì ni tẹ́ ń ṣiṣẹ́ nọ́ọ̀sì. ọbẹ̀ kẹ ọbẹ̀ báwo mi ò lọ bẹ rárá rárá mi ò lọ bẹ mo ti kọjá mo ti mọṣẹ ṣé orí kan tí mo sọ yẹ sórí tó bá bá mi rọwọ rẹ rọwọ rẹ tó ń ṣàṣẹwó yẹn bàbá máa kó wọn wá ṣé ti yẹ nísìn torí mo ti mọ bó ṣe ń yọ oyún gidi gan nísìn jẹ́ kí mo ṣe gangan nìyẹn ṣé ti yẹ nísìn bá mi pè wọn kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi gbọ́ wọn rẹ. ìyá bílíkì ìyá bílíkì ẹ tẹ o ó kù sẹ́dúkọ̀ fún yín tẹ́ fi tẹ́ ẹ tẹ́ tù fi àtẹ ẹ tù fi tẹ́ǹdì kébì lẹ sọ wípé àwọn ọ̀sán àwọn ọ̀rẹ́ mi ń ṣaṣẹ́wó ẹ bá kúkú lèmi náà gbégbá aṣẹ́wó iṣẹ́ aṣẹ́wó mò ń ṣe ẹ tẹ ó fojú yín wọn màbọ ṣáyé gbogbo tẹ́ ń bá mi sọnù ilé ẹ má tún bá mi sọnù ilé ìmọ̀láyé yín tẹ́ fi kú o ẹ wọ ẹṣẹ́ wa yín o ẹ tó ní gbàmùgbàmù bí bíbí bẹ̀bẹ̀ ọlọ́kùnrin lọ́ba tún fi yíra ẹ tún wá bá mi tẹ̀wọ́ rẹ̀ ṣàbùsàkì olú ẹ̀ rọgbọ́ owó owó tó ti tí ó fi jẹun. ṣàbùsàkì wọ́n. o ẹjọ́ o ń dùn bàtà o ṣé ìyá wẹ̀rẹ̀ wọ́n tilẹ̀. Ah. kí ló lè sọ ẹ kọ́ ni yí pé o alákọ̀ọ́ mi o ẹ kí ló wá lè tó báyìí kí nìkan tí mo sọ tó tó tún wá fa ìjà báyìí kí nìkan tí mo sọ tó fà bínú ní ẹ mo ní push out ló sìn ẹ ọmọ tí ò bá wúlò ẹ fọdá nù kí wá ni mo wá bá sọ tó wá di bínú wẹ ara ṣe nǹkan ẹ ni ó ṣe máa ó ló máa. Egbọ̀dọ̀ gbọ̀dọ̀ egbọ̀dọ̀ akun. Dọ̀ ẹ̀ ṣàlẹ̀wà. Dọ̀ torí Ọlọ́run. Dọ̀ ò bá mi rí owó dọ̀ àbí wọ́n bá mi rí owó. Owó èmi ò rówó kankan. Wéèrè owó ó ṣe gidi gan-an mọ́sán fún wọ́n lè rí owó ẹ̀ṣẹ̀ ni be àmọ̀ kan oṣù nílé òun sọ sọ ọmọ wẹ́rẹ̀ wo owó rìn tọ́jú nítorí sọ fún mùsùlùmọ́ sọ fún ọ̀fọ́ ríwọ́ wa ojoojúmọ́ ló máa béèrè owó náà tó kó máa béèrè owó lóṣù ah. mo kó owó sínú wọ́dúrópù rẹ sísàlẹ̀ wọ́dúrópù rẹ one fifty thousand jọ orí àgbérí. ẹ ẹ eh? eh? jẹ́ kọ́ọ̀bù eh? ọmọ ṣe nínú kọ́mbọ̀dù tèmi eh. èmi tó yẹ pé gbogbo àwọn owó tèmi máa ń tọ́jú nínú kọ́mbọ̀dù lọ sarajọ tọ́wọ́ àbí abẹ́ ìdúrà mi. owó sarajọ hmm. one fifty thousand sarajọ náà ìsọfọ mi dá five hundred láti January to December. owó alájọ àwọn èdè náà dédé àjọ rẹ̀ dúgbà káàkiri hmm, kò sọ́dọ̀ yìí tó ń sọ̀rọ̀ mọ́ sọ fọ́ àfọlórí burúkú ọ̀ àbí sọ. sọ́wọ́ rẹ ni àbáyé ayé ẹ̀ fẹ́. kò sí pásọ̀ sílẹ̀ olódùmọ̀ ẹ̀ ẹ̀ eh, eh. káàlọ́ Sanjay kẹ̀ǹgẹ́ ni mò ń bèrè o. Sànjé ara àbò o. Sàkùsákì ní Ah, Àzákì. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ o. Ẹ ǹlẹ́ o. Ẹjọ́ Sànjé ńkọ́ o. Sànjé wọn mọ̀ sí ilé. Wọn ò kúnlé. Ẹ ó dà, ẹ bá ń sọ fún wọn pé ló bá di lóòrọ̀ là ń wà. Kọ́ bá ń sarajọ o wọ́n máa ń karajọ. ẹ̀wẹ̀ mọ́mọ́ wà láàárọ̀ ọ̀la wọn ò lè dé láàárọ̀ ọ̀la o. ẹ bọ́ọ̀bà dé lóòrọ̀ ọ̀la náà ń wà lálẹ́ ọ̀la. ẹ̀wẹ̀ mọ́ wà lálẹ́ ọ̀la yóò tọ̀sẹ̀ kankan tó dé. ọ̀sẹ̀ kan bíi ti bó o ṣé ìyá àti bàbá wọn kú ni. ọlọ́run ní ìjáwó oríru ẹ̀ wọ́n lórí òkè ni. wọ́n lórí òkè ni tọ̀wádúrà wọn gbà wẹ́sà ni ó sarajọ o. ń wà o ah sànjẹ ẹ bá sọ sànjẹ mo bá di ẹni okòwò mi ẹni okòwò mi bóde o ẹni okòwò mi bóde o ẹ má wọrí èmi àti sànjẹ ni a pàdé. ẹ ṣeun alaye bọ́jẹ̀ lórí kúrukù alaye bọ́jẹ̀ ayé ẹyẹ fẹ́ bọ́ tí sori lọ́wọ́ owó ẹ̀dọ̀ owó ẹ̀dọ̀ sàkó wọn nukọ bá dùn mí ni owó nukọ bá dùn mí ni sàǹjẹ ọlọ́run bẹ. dókítà yẹ́sà ẹ wò ẹ má tí ì tún dẹ́ntu tó ti yé yín kẹ́kẹ́ lè bá àmọ́ dídẹ́ tí mo ṣẹ̀ ṣe ọkẹ́ tó ti yé yín ká má má fi oògùn inú ká má má fi orí fífọ́ ọ̀rá ti yé ẹ jẹ́ ìsàlàyé tí ń ṣe gan-an fún yín tí mi mọ́ yín wá. ṣe é rí láti kékeré ni kíní ti kọ lù mí o nígbà tó mú tọ́ba làákà tán ni o tó ti yẹn. ọ̀pọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì rèé wá o kò sí tẹ́ ẹ lè sọ tẹ́ ẹ bá sọ̀rọ̀ àpọ̀ ọ̀tún apá àlàáfíà ni ọ̀sán tiẹ̀ tó ti yẹ yín tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ gbé fèrè fèrè ọba tẹ́ ẹ bá fọ́ sí létí kẹ́ ẹ bá pẹ́ fọ́ọ́ fọ́ọ́ kò ní gbọ́ ẹ wí yóò tún kíní náà yóò tún rọra gbọ́ etí rẹ̀ kan òye bá ti tẹ́ bá ń sọ ọ́ kò ní bá mu etí kan yìí náà ní àwọn ọ̀sẹ̀. ẹgbẹ́ mọ̀ ó ti tó gbàwó tí ó ti bẹ̀rẹ̀. ẹ wo ẹ ṣe oníròyìn àgbáyé tí yóò bàjẹ́ ṣé ẹ rí ọ̀rọ̀ tí ọkọ mi sọ nísìnyí ó tọ̀rọ̀ ni o ṣó ti yẹ yín nìsín ṣé rí orin ni mo kọ́kọ́ ń kọ́ nílùú àtẹlẹ nineteen seventy kó tó di pé àwọn fẹ́ mi ṣó ti yẹ yín nìsí àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ wípé ẹ fẹ́ ra irinṣẹ́ fún mi yìí ẹ kò sí wàhálà ẹ jẹ́ kí irinṣẹ́ àgídìgbò kó pẹ̀lú nǹkan tí ẹ fẹ́ rà fún mi ṣó ti yẹ yín. irinṣẹ́ kí wọ́n rà fún ọ sọ gbọ́ tí a bá ra irinṣẹ́ fún ọ ìwọ àti e, bàtìlí àlàkẹ́ ni wọ́n jọ ra irinṣẹ́ fún sọgbọ́ olórin wákà ìtí ẹ̀ ń sọ fún ọ wọ́n ní nígbà òde títí ń dùn ọ ṣẹ́gbà kékeré ni àbí gbòná àbí ọ̀ṣẹ́gimọ́tì àbàtẹ́gùn ni haúsá. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí lẹ sọ. ẹyin tí mò ń tà láti sọ náà nìyẹn ó tó gbà wo tí etí yẹn ti ń dùn yín mà. ẹ ṣe ọmọ mẹ́rin ni mo ti bí fún un pé ṣèjókòó yìí ọmọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti bí fún un ṣó ti yé yín nísìnyí sóbì méjì sí. Ah, níwò bí apá tóbo. ó ti yé mi sà ó ti yé mi sà mo rò pé n tí màá lè ṣe ní ìbànú hmm. but advice mi fún yín sà oh. ni pé kẹgbẹ́ wá sí hospital wa so that a máa lè run àwọn test fún wọn. ẹ wo ẹ ṣe jàre. ẹgbẹ́ wá sí hospital wa sà mo rí yín sà. Ah, àgbà tó tẹ̀ra ẹ̀ ṣé ọ̀rọ̀ níròyìn tó gbé wá ìyẹn ti lọ nísìn. ìyá bílí sọ́ọ́rí pé bínú lọ. ìyá bílí sọ́ọ́rí pé kúrò yẹn bínú lọ ni. wò jẹ́ ìsọ̀ kankan fún ọ ìyá bílí ó sì jẹ́ fẹ́ mọ́ nánà dànù tí n bá mà ní owó tí mo kó lé ọ lórí alájí ló fi tiẹ̀ kó bá mi alájí adé owó àní àní kí n kó gbogbo owó orí rẹ̀ lẹ̀ pé kò sí nǹkan kan n bá ti bù ẹ̀yìn tí n bá mọ̀ pé mọ́tò padà náwó lé ọ lórí ni tó ti yọ gbogbo owó ètí mo kọ́kọ́ ná ibà àtù ni ètí mo fẹ́ mọ́ tọ́jú báyìí etí. <laughs> ẹbí mọ̀ pé kò tó nínú ìwà jẹ̀mí ni ẹ̀dí bá mọ̀ mí ní báwọn sọ̀rọ̀. ẹ jẹ́ agbára bíi ó lè yìn kọ ni pìrìsẹ́ńtà ni ọ̀gbọ́n tọ́rọ̀ yìí sọ wọ́n ní ìgbòdó tó kọlù ọ́ láti ilé yìí pé ìtọ́jú rẹ̀ kọ́ gbanú ilé àgbẹ̀ ọwọ́ síbítù wọ́n ṣe síríìsì síríìsì mẹ́díkà testing meeting wọ́n ṣe fún ọ. ẹ ẹ kí ló ṣe bàbá yìí ẹ jẹ́ ká yọ débẹ̀ ká lọ́wọ́ ẹ jẹ́ ká lọ́wọ́ bàbá yìí. ìjọ àkọ́bí bàbá rẹ lọ fọ. ẹ ẹ igo. ṣé ṣé mọ̀lẹ́ mọ̀lẹ́ jẹ́ ẹ ní o ṣá ṣé mọ̀lẹ́ jẹ́ ẹ ní mi sọ ẹ lọ́wọ́ ọ̀rọ̀ òwe don't believe me don't believe me don't trust me don't believe me ẹni ẹjẹ lọ́wọ́ kí n dájọ́ bí mi sẹ́ bí mi sẹ́ at the end of year ó dẹ̀ wá ṣẹlẹ̀. ẹ ẹ sí kẹ̀kẹ́ mi nígbà ẹkọ ìrajọ wa ẹkọ ìrajọ kùtì. wọ́n trust alájọ èmi sáà ń jẹ alájọ trust me? wọ́n trust me? ó kù mí ni o ó kù mí ni sàjẹ́ mi ìbá gbowó mi ó kù mí ni. ẹ ah! kú bẹ́ẹ̀ bá kú ẹ bìlẹ̀ kú sálágán bẹ́lẹ́kùlẹ̀ á dùn sí. ó gbá ikú kù wọ́n sẹ́yìn gbò ó gbá ikú kù ó gbá ikú kù sàjẹ́ kú gbowó mi o. ẹ kò jẹ́ kí ọkọ̀ rẹ you wan trust me you wan trust me. ìrọ̀ ah! sí ah! ọmọ mi kì í. Come on, woman. Say what? you don't believe me. Màá fún ẹ́mí Emi, Èmi màá fún ẹ́mí Emi, N kò rà lórí burúkú tó Emi, Emi, sọ́ọ́rí rò dálẹ̀. Sọ́ọ́rí rò dálẹ̀. Sọ́ọ́rí rò dálẹ̀. Nígbà tí o fẹ́ fún lọ́wọ́ mi tán ẹ sì ni mo sọ̀rọ̀. ó dáa ṣọwọ́ náà kan ló ti gbà ń sè kò fún ẹ lówó ó wá lọ mú ọmọ ẹ ó lọ gbé ọmọ ẹ tọ́jú kí ni túmọ̀ gbogbo wọn yẹn ṣé yẹn bójú mu ni ẹ ó dẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ ẹ́ mọ̀ mi ládùúgbò yìí wọ́n á ní ìyá ẹ̀ ni kí ló dé owó náà ló ti wá gbà yín sí kí ni solution sọ fún mi ṣáà lọ mú ọmọ ọlọ́mọ padà fọlọ́mọ tí nǹkan kan bá ṣọmọ yẹn kọ́ kí ló fẹ́ sọ kò sí tí ó ṣe kò sí tí ó ṣe náà ló wí kò sí tí ó ṣe lọ́jọ́ mo padà fọ́ lọ́mọ òtò ló ti gbà yí o owó tó dẹ̀ gbà yí kó mọ ohun tó máa fi ṣe o ti gbọ́ kì í ṣe kó lọ́ọ́ fi ra aṣọ o àbí kó lọ́ọ́ fi ra gbogbo tó ń kó sojú o ti sọ fún ẹ pé ìyá dáadáa lèmi ìyá tó ń bọ́ ọmọ sọ̀rọ̀ tó ń gbọ́ ni o. ọlọ́dọ́ mo padà fọ́ lọ́mọ. gbọ́ yín mo ti tí mo sọ ṣe gbogbo ni mo lè bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ó mọ̀ pé gbogbo àdúgbò mọ̀ pé mi nìyẹ ẹ ẹ wọ́n máa ń pè mí ní ìwà àgbà ìyá ṣàkùṣáàkì ìyá ṣàkùṣáàkì wọ́n ṣe ń pè mí nìyẹn ẹ ń bínú ẹ yà ẹ. sọmọyẹ ṣàkùṣàkì ṣàkùṣàkì sọmọyẹ ọmọ mi dáadáa òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ ṣe ti gbọ́ ó yà lọ́dọ̀ ọmọ padà fún ọlọ́mọ kó dẹ̀ fowó ìṣe nǹkan tó ní àmì ẹ ẹ ẹ ó yà. bẹ́ẹ̀ tí mo máa mú olúwa rẹ̀ náà nù. gbà ẹ yà gbà ẹ yà gbà ẹ yà gbà ẹ. olóríire ọmọ ah, ìjọ̀gbọ́n pọ̀. Yàlájé. Ẹ. Ọ̀fẹ́ lèmi máa mú sìgá lẹ́yìn. Ló ṣe ẹ̀dọ̀ kí ló dé? Ìgbà tó a tẹ́wọ́ ń kọ̀. Kí ló ṣẹlẹ̀? Àwọn olùtẹ́wọ́ fún un. Wá mi ò láìkẹ́ ẹ̀rẹ̀ mẹ́ta máìkì bojú ẹ̀jẹ̀ o. Kí ni ìwèrè kan náà? Èwo ló ń bùkún kan? Àti ọjọ́ ta. Ẹ̀ẹ́ wọ́n ti fún ẹ níbà ọtí gara àbí. Ó ń bọ́ wájú ẹni tó wà nílẹ̀ bọ́sẹ̀ wa ló wá wájú ẹ̀ yìí. Ẹ kí ló ṣẹlẹ̀? ẹ eh, ṣe kó lórí yẹn lọ aláyé ló fún ẹ láyé jẹ kó ṣe é ṣò tí ọtí jẹ lọ nìyẹn má wọ rí wá iṣẹ́ tàbí ẹgbẹ́ fún ẹ ńkọ́. iṣẹ́ wo o ní gọ́ọ̀gù àbí kó lọ bilẹ̀ o mọ̀ ọ́n ló ṣẹlẹ̀ rí ẹ wá ṣàlàyé fún ẹ wá padà lọ sọ fálá yí ẹ wípé àwọn áńgẹ́lì ọlọ́run tó ń gbé mi ṣiṣẹ́ bọ̀ pé wẹ́dà lọ́rọ̀ tèmi wọ́n ti jẹ́ kó yé mi pé ẹ̀mí yẹn ò ti tọwọ́ mi gbọ́ kò dẹ̀ lè tọwọ́ mi gbọ́ for now. so ti yẹ so iṣẹ́ yẹn mo ti ṣe kí ni mo ti over ẹ̀. o ti over ẹ̀ iṣẹ́ yẹn ò lè ṣe é ṣe. kò lè ṣe é ṣe mọ́ ìgbà tó gbowó kò over o gbowó tó ń sọ ní kò lè ṣe é ṣe mọ́ ó kékeré padà pé ò lè ṣe mọ́ àbí. aláyé dákẹ́ kí ló ń ṣe é gan wo wàá padà lọ sọ fọlá yí ẹ èmi ò kó wèrè jẹ wàá ṣe pàtàlà yí tó máa gbé contract fún èmi ṣé òun ló wà ní ṣèbí ọmọ náà àrọ́ síná ìwọ ló rán wa wọ́n dẹ̀ padà lọ sọ fún pé kí ló ṣẹlẹ̀ pé èmi ẹlẹ́bọ̀sẹ̀ iṣẹ́ yẹn kò lè ṣeé ṣe. ẹlẹ́bọ̀sẹ̀ ẹlẹ́bọ̀sẹ̀ ó ti jẹ́ lọ ó ti jẹ́ lọ wà níbo ló lọ ọ fẹ́ kó wájú ẹ̀mí èmi jàkúzì. ara ma pa jàkúzì. wàá tó yà wẹrẹ ni èmi má bẹ. àbúlórí burúkú ni ẹ. so so gbádùn sá. ó máa kọ́ ṣẹlẹ̀ ni ó máa kọ́ ṣẹlẹ̀ ni kó tó máa dún kó tó máa vibrate. Eh. ó ṣe wájú èmi ẹlẹ́bọ̀sẹ̀ tí máa máa dún. kò lè sí wọn tó lè ṣẹlẹ̀. ẹlẹ́bọ̀sẹ̀ eh, wọ́n rẹ́ mi sí chairman tèmi. Eh. wọ́n níbo ló wà lọ. wọ́n mi àwọn ló lọ wá jẹ so wẹrẹ ni. wọ́n èmi jàkúzì tó kún wá jẹ. wàá tó gbádùn sá. ẹ alálùfẹ́ láyé jẹ o alálùfẹ́ ní bàjẹ́ o. ọmọ kan ó dàgbà wọn gẹ́lì tó lọ yẹn máa rìvásì wọn padà ọdún lọ́sọ̀ wọn kọ́ máa bẹ̀rẹ̀ ẹsẹ̀nsì máa dín ní sẹ́lẹ̀ kan ọmọ kẹ́mi èmi ò ṣeré o. wàá dín ní sẹ́mi èmi jàkúsí ọmọ important. èmi èmi ìyá ò tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ pa ẹ̀ ọ̀rọ̀ bá yá ẹ̀ ọ̀rọ̀ ti bójú ìyá ẹ̀jẹ̀ sí. torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ó bẹ̀rù mi ò ń bẹ̀rù lẹ̀ ọ̀rọ̀ pa ẹ̀. ọ̀yà oya ma ma wọlé fún yẹ ma wọlé fún yẹ oya ma wọlé fún yẹ oya ma wọlé oya bọ ti sọ wa jẹlẹ jẹka bẹẹ ti èmi àti èmi ma pẹ èmi kúkúmọ rẹ mi yàrá yà ẹ àti bírí lọ́wọ́ tó ń bọ yàrá yà ẹ kú ọlẹ bírí mi ìwájú ẹbí oya oya mo fà oh, yóò ṣe adébójú ẹjẹ adébójú yà ẹjẹ alẹ́ ló fún ẹ níbà má wọrí la ó ti jẹ́ lọ́nìyẹ má wọrí tó ti gbọ́ ìyá ẹ ti máa mú ẹja ti máa mú ẹja ìyá ẹ wàá jẹlẹ ṣá àbílẹ̀ ti yà wẹ̀ ẹbí wọn ní díẹ̀ ọmọkùnrin ò tó mi àmọ́ ní báyìí o díẹ̀ ọmọbìnrin tèmi ò tó o ṣé wàá rí gbogbo sàkúsàkí táwọn èèyàn ń pè mí o ìǹlé rárá ń ṣe mo fúyẹ́ bíi pépà báyìí ìkúnlé rárá o àmọ́ tiẹ̀ ti wá sú mi tí bá sú mi mo sì ní wá bá yín ìyá mi àmọ́ sírí tí mo ń yà mí lẹ́nu ju wípé ni mo ríra mi bí èèyàn gidi mo máa ríra mi bí ẹni pé èèyàn tí èèyàn tí ò lówó àmọ́ bò ní ti lówó ẹ eh, ẹ wo bí mo ti rí bó ní o ti rí bí mo ní ti rọwọ ẹ. Eh? Ah! epo fún yẹ o wúwo rárá. mi ìjà àwọn kankan òfu yẹ o wúwo ah! káwọn èèyàn gbé ẹ báyìí kán ní a ah, eléyìí ẹ sọlẹ̀ ó wúwo kò ṣeé gbé. mo kò jọ ìyá wa kò jọ o. ojú tèmi pàápàá fi ń wọ ẹ yàtọ̀ sí tó wà sọ̀kalẹ̀. ẹ jọ kí ló wá dé tó ń jẹ ṣàkùṣàkì. ẹ́ ó n'i ní nǹkan kan ó wo ẹni tí yóò bá mọ bí ẹgbẹ́ ti là ni á sáré lásán ni á kàn kọlu ni mo sọ fún ẹ kí ló rí àwa torí yìí lásán ló pè é ni orí tí mo wà lábẹ́ igi ilé mi nìkan tí mi ò lórogún mo mọ bí mo fẹsẹ̀ mi sí mo rìn níwọ̀n tí mo rò pé orúkọ ẹ máa a máa tó bíi mẹ́wàá bíi twenty kó máa ka e ní èjì kó máa lọ bíi mẹ́wàá kó máa tó twenty. Ah, ah. Ah, màámi mẹ́wàá bíi ti bò ó béèyàn méjì kan máa gbé bọ́ báwo ilé iṣẹ́ ìgàn ilé iṣẹ́ òjò náà. wọ́n lè jóná atúnraṣe ni gbàgbé ẹ̀ gbàgbé òṣì kó gbogbo ẹ̀dá sí kànga kò sọ̀rọ̀ ọdún tó ń sọ yìí bó bá ṣe rìn tó ló ṣe máa rí mọ kí ló ń sọ yìí ẹ ìwọ tẹ́mi ń fojú wò pé ẹni tó tiẹ̀ ń jẹ́ tó yẹ pé ìwọ ṣàkùṣàkì aṣọ kan tiẹ̀ tiẹ̀ jẹ́ ṣàkùṣàkì lásán ni aṣọ tiẹ̀ ṣàkùṣàkì ah, níwọ̀n tó yẹ pé kọ́ máa wọlé báyìí kọ́ bọ́ síbí kọ́ mu kọ́kọ́kọ́ kí gbogbo ẹ ti lé kí gbogbo ẹ ti dúóore kọ́ tó wọlé wá bẹ́ẹ̀ ah. kó mú gbádùn kọ́ kó owó gidi kọ́ kó lé wọ́n bá gbádùn ẹ wọ́n á kówó fún ẹ wọ́n sọ pé kinní kan ọ̀nà ah, ọ̀dà abájọ táwọn yòókù ẹ̀ ṣe yọjú ẹ lọ tí gbogbo wọn ṣe ń dán tán ṣe ń ṣe ibi tán bí ẹ sí ló wà yìí ah, jọ torí ọlọ́run ó ṣàkùṣàkì o ọlọ́tọ́rùkọ ah, ẹ ṣe ọlọ́tọ́rùkọ ẹ ṣe èmi ibi tí mo fẹ́ sẹ́mi yìí rìn dè. Hey! Ah! Ilé ti wẹ́. Yẹ yẹ yẹ yẹ yẹ. Orí bẹ́ẹ̀ orí tí mo wà lábẹ́ igi. Lémi nìkan. Láì lọ́ba kan, láì lòrògùn, láì lẹ́nìkan. Chelsea, yeah. Lego, eh, Lego, eh, Lego. Come again, Chelsea. mọ́júmọ́ mo lálàá kan sí yín olúwa fi yé mi pé fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan láìpẹ́ ṣùgbọ́n olúwa ní kẹ́ má ṣe gbé ìgbésẹ̀ tó máa bí ọlọ́run nínú ìbàjẹ́ ẹ̀dá rà kẹ gbọ́rọ̀ sí àṣẹ olúwa tẹ bá ti gbọ́rọ̀ sí àṣẹ olúwa ẹni ní wàhálà ẹni ní ìṣòro kẹjẹ máa wo ìgbéga ni mò ń wò wájú yín o lágbára ọlọ́run ìgbéga náà jẹ́ tẹ̀mí lọ́wọ́ lágbára Ọlọ́run àfihàn mi jù bẹ́ẹ̀ lọ. yóò tán ó ti tán. ń nù. àlàáfíà. ó da ìwà lọ ẹ wà bá ń sọ fọ́lọ́run náà pé Ọlọ́run dá mi lóhùn o ó dá ń lóhùn. àdúrà yín ti gbà àdúrà yín ti gbà ẹ kàn gbọ́rọ̀ sáṣẹ Olúwa ẹ má ṣe ṣe nǹkan tó máa bí Ọlọ́run ná. ó ṣàánú mi ṣàánú mi. Number one. I'm wise fit to talent. My selling point is what God has given me, right from my look down to this place. I used to feel talent. Buy you buy my talent. Number two. Number three. orúkọ mi ni Sàkúsákì eke ọlọ́run dé ẹlẹ́rìí sáyé lẹ̀ ń gbé ní àbọ̀rùn èmi mọ̀ pé ìyẹn ògbọ́rùn ayé lẹ̀ ń gbé ṣẹwárí mi o selling point tèmi ni ẹnu mi kò sí tí ń lè là á ẹ jẹ́ ṣe sáǹpù fún yín o bíi ṣe wá rí báyìí lẹ́yìn <laughs> point tèmi nù o ẹ ṣeun Number four. My name is Susie Tososi. My selling point is my art. Number five. My name is Tracy Lopez, and my selling point is my sexy body. Number six. My name is Yanishala Foke. Okay? Selling point is my house. And I got this too. Alright. Number seven. My name is Mary. My selling point are my eyes. I think I have a very nice Thank you. And then number eight. My name is Ewa. My selling ẹ máa bọ̀ wájú gbogbo contestant ẹ máa bọ̀ wájú ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. èròra èròra ṣẹ̀gbọ́ so ẹ ṣé gan ni a dúpẹ́ thank you so much on behalf of my chairman and the entire company i thank you pẹ̀lú wọ̀nyí gbogbo ilẹ̀ ṣe dáadáa we are impressed with everything you do so i ma get back to you on the next day can all Once again, thank you very much. Eh? Thank, you so much. You're welcome. Thank you, thank you, thank you, nice a Thank you. Yeah, thank you. Go. Mo fẹ́ kí wọn ní ọ̀sẹ̀ tó. Thank you. Àwọn ìbílẹ̀ máa ń rántí ọmọ ọmọ pupa yẹn ọmọ pupa tí mo pàdé nípa tí tí bọ́ sọ ọmọ pupa tó dúró sí mi tó ṣe ohun tó dúró dín ẹni tí. ọmọ ọmọ ṣàkúṣàkù. ẹ ṣàkúṣàkù mo láìkí ọmọ. o gbọ́dọ̀. mo ní mo láìkí ẹsẹ̀ ọlọ́run bá ṣàkúṣàkù. ọmọ yẹn ah. kù. ó kàn wò ni mo wá ẹ̀. Ah. kò fọ́ ìgbìmọ̀ ẹgbẹ́ bá fọ́lẹ́ òdì àìjọ́ mo ti fẹ́ mọ ẹwà láì ìyàn kọ́kọ́ ṣàwà lọ́kùnrin ṣá yálà ẹ ṣẹ̀ṣẹ̀ mọ ni ṣé kí n rí ni. mi ìwò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí mi rí nǹkan tó pọ̀ níjọ́ rẹ̀. òun náà pákẹ́jì tó kó jẹ́ patí ni jàre aláyé. ẹ yọmọ ẹ. junior ah junior what are you doing here? kí ló ń ṣe bíbà mo ti sọ fẹ́ kó má wá sí ìbàkẹ́ what are you doing here? come the day before yesterday. You not come yesterday. Yeah. And I'm thinking that you might not come today. So. Hey, eh, Clayton, wá pè mí. Ṣebí fóònù wà lọ́wọ́ ẹ? Mm, my phone has ringed off. Kò sí iná nílé ni? Yes. Yeah. I don't worry, man. Eh. But don't come here again. It's here. Daddy will come home. It's here. Ọmọ olúwa lọ. Adé wa lọ. Adé! Wà ń bá ẹ. Bàbá olórí kò wálẹ̀ bàbá òyọ́jù. gbóyin lọ. ó ṣàkó dénú lé o. wọ́n ló ṣẹlẹ̀ àwọn ọmọdé yìí lọ lé. do you need anything? gbogbo nga àṣẹ. you want anything? ilẹ̀. ẹ junior kò wá òkè. ojú ò ti lé ni o ti máa fi délé o ti yẹ irú ọmọ tí mo sọ fún ẹ ṣe ti bá fọmọ ẹ olúwa tọ́jú junior fún ọ̀rọ̀ náà ọmọ ṣàkí yẹn. ṣàkú ṣàkí ló máa tọ́ junior junior tó ń sóyìnbó. àṣẹ bá aṣọ àbàlà ṣe gbé atọ́jú tú junior. junior tó ń sóyìnbó ṣàkú ṣàkú tí ó gbóyìnbó àtọ̀ àlàyé ẹ̀kọ́ fẹ́ jàre àwọn àṣà nǹkan bá àlàyé jàre lẹ́yìn ṣàkùṣàkì ṣe ṣàkùṣàkù tó ya rèrè ó máa ń ṣáímọ́ egbò ìdí ẹni ẹ bá bá. osu hoy an gari tun kiri jo jisọrọ mi ẹ máa lọ ṣàkó ṣáàkì ọmọ ilé. àlùjọ one twenty o lè jó ni yéé kàdá wá pé fóònù ẹgbẹ́ tó rí nǹkan yìí ẹnu pa méjì rẹ rà jẹ. ìyẹn lè jẹ fọwọ́lọ́wọ́ lè kíláàpù. ẹ wo jàre wọ́n jẹjú mi wọ́n fojú mi gbolẹ̀ inú mi ò sì dùn rárá. báwo di ẹ. ṣe rí mo ní lọ dísàn kan ni kí n lọ rè sókèsì ara mi gbà mo débẹ̀ ṣe bá rí n tó fojú mi rí wọ́n mọ yẹ̀yẹ́ mi o tẹ bá wà bẹ́ẹ̀ ẹ máa bá ń sunkún ni ó dùn mí ọ́fíìsì ti wáyé. wọ́n ya aṣọ àpọ́nlé ẹ̀ ayé ẹ̀ bàjẹ́. farabalẹ̀ yé kí n jù. ilé sí ilé mọ́ mi wọ́n sì wáyé o. ta ló sọ bẹ́ẹ̀ sọ lé láyé ni ẹ farabalẹ̀ ṣe farabalẹ̀ àwọn tó lé ẹgbẹ́ oṣù lọ́hùn ṣó mọ̀ ní báwo ni farabalẹ̀ ẹ ti wá mọ̀ má wọrí sẹ̀wéèkì. ṣe ìdàgbàsókè bóyá wà yìí mo láìkì ẹ̀ ọlọ́ọ̀ba ọ̀dọ̀ tí ibo lè ti láì sí mi níbi tí ìjà mọ̀ kankan yìí ní kankan yìí tó yẹ pé àwọn obìnrin máa ń kó yín jẹ ni ó kó mi jẹ o. òkè lóòótọ́ nìyẹn sọ̀rọ̀ mi yẹ àwọn bóyá ìwà èmi láìkì ẹ̀ láti inú ọkàn mi wà ní ó ti yé ẹ̀ hmm. ṣé ò nígbàgbọ́ ni. nínú tó lè kó mi jẹ. wà á bí. nínú kọ́ lè kó mi mú. wà á bí báyìí jẹ wà á lè pọ̀. ẹ mọ́tò mi kọ́. wá ojú mi insurance cover ẹ̀ ṣó ra àwọn eléyìí. ẹ làbàtú pariwo dáadé. ẹ wọ ayọ́lá. Hmm agogo ayọ̀ ọdún ní ẹ̀. iye pa ó fọ́ fún bọ́ọ̀lì. ó búra ayọ̀. wọn á nu anybody fọ lójú àbí kí ni kọ́ níṣó ń bẹ̀. ẹ mú lọ ẹ mú lọ. ìgbà yẹn gba ni ọjọ́ wo ni ọ̀dọ́ wo ni ni hmm. àbí wọ́n yàn ni ọ̀dọ́ wo yàn. tó dàbí gòláyà tó ló ṣe ah, ogun. ọkùnrin ọgbọdọ ọgbọdọ yóò wá jọkọ ẹni kó ní ẹja lé ẹni. bẹ́ẹ̀ni níbo tóbi lọ sunkún. à á ṣe nǹkan ńlá ń bẹ̀. ara ah. mi ẹ mú jẹ fara kan yín bọ̀dá tí rí. àṣé ògbó. àbíkà tó ṣe fọ́lẹ́ mú yín ni ó ṣe ń kí mi àti ọ Voilà. <laughs> osu oy angeli tún gbére jọ ṣíṣọ́rọ̀ mi ẹ máa rọ ṣàkó ṣáàkì ọmọ yìí lè pààyàn ṣẹ balotẹ́lì ilé yóò wá pọ̀ jù bí. ṣàkóṣàkì ah, rẹ̀ ṣé kìjẹ́ ń ṣe kó ti dúró torí gbogbo èèyàn ló máa ń bù ẹ jẹ́ fún sọ ọlọ́pàá nígbà tó yóò ti jàǹdí kan tó ń bá ẹ lọ. ibi ìbáyìí náà lè ń gbé. George. ẹ ṣe gan-an thank you so much aunty. bọ́dà George kí mo tún ṣe kí mo tún ṣe tí wọ́n ń dé yìí kí mo ṣe fún yín. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ah. àǹfààní tí náà ló gbé mi wá síbí báyìí ṣe rí lóòótọ́ là mú yín lọ́jọ́ yẹn ṣùgbọ́n ní nǹkan kan tí mi rí nu yín ni mo ṣe wá you have an hidden talent tí mo fẹ́ kémi àti nǹkan àjọṣiṣẹ́ pọ̀ láti lè mú jáde. tẹ̀sẹ̀ fún mi jẹ́ owó dùn mí o mo fún dídí ara mi wá èmi onídìí sàkúsákì èmi onídìí sàkúsákì mo gbára mi wá pé kí wọ́n sọ kéèsì ara mi ẹ wá ní ìdání mi ìjámọ̀ gangan èmi sì ti mọ̀ wípé bí sì já kọ́mọ kankan jọ òun yẹn ètè ìjámọ̀ kankan ah, wọ́n ti ayé òfin parẹ́. nǹkan tí mi ìfẹ́kẹ́ sọ gan-an lẹ́ ń sọ yan ẹ má rò bẹ́ẹ̀ rárá o èèyàn lè má rí nǹkan kan nínú yín ṣùgbọ́n nǹkan wà ní tí èmi rí ṣóyè yín àwọn lè má rí bọ̀tẹ̀ mi rí mo dẹ̀ fẹ́ fún mi láyè mi just give me that opportunity láti mú hidden talent yẹn jáde nǹkan tó gbé mi wá síbí ìbá nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. kí ni bẹ lára mi kí ni ti bẹ lára mi kò sí kankan lára mi mọ́ ilé sóríire mọ́ ẹgbẹ́ bíbí ẹgbẹ́ ìwà bàbá kò sí ilé sóríire oríire yẹn èmi àti yín la dẹjọ máa ṣe papọ̀ èmi mọ nǹkan tí mo rí ẹ̀yin ṣáà fún mi láyè kájọ ṣiṣẹ́ pọ̀ ó tán kò jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́gbàá the deal. Yeah. gbogbo street. ṣáàdì àṣàlà ṣáàdì àṣàlà ké. ó ti rún gbogbo street. ọmọ yà go trouble dey come. dey come. if you see me make you dey run. tí o bá lásán ó lù. kí ló lúwa rẹ̀. yẹ ọlọ́pàá o ọlọ́pàá o. níbo níbo ẹ ẹ ní mọ̀rẹ̀ mi lọ. táwọn ọmọ rẹ̀ yìí lọ ṣé bẹ́ẹ̀ sọ fún òdòdó ọ̀gbẹ́ni yìí mọ̀ ni. sani ah bọ́dọ̀ dìsán ọmọ mọ̀ wọ́n. ṣe bọ́ọ̀dì sàn rè ọ̀gá mi sì nìyí. Ah, kí mo ṣe ṣàkùṣàkì. ọlọ́run jẹ́ ẹlẹ́ẹ̀rí sáyé lẹ́ ń gbé ní àbọ̀rùn. ó sún mi o. the colourful lady. ọ̀rẹ́ mi kí wọ́n wí ọmọdé sọ òyìnbó mọ́ ọ sọ. gbogbo tó wí ni ó yé mi wọ́n ní pé ọwọ́ akọ aláwọ̀ ewé. Ah, ẹ ṣeun bí mo ti ń wọnú hmm. gbogbo èèyàn ló mọ̀ mí ní ìlú wa yìí ẹ ṣeun. Um, kó tó gbé wa wá síbí báyìí lónìí mo rí i pé o yẹ fún brand ambassador ìyẹn ilé iṣẹ́ paint wa that's polar paint ọ̀rẹ́ mi ọmọ dáwìn ọ̀jẹ́ mi o. Ah, ẹ mo gbọ́ ambassador tó ọmọ pẹ́ tó bá lówó ni wọ́n ní ambassadorship ní ọ̀pọ̀ olú tó lówó. ẹ wo nǹkan tó ga mi wí ni pé torí gbogbo nǹkan tá à ń ṣe nílé wa pátápátá níbi iṣẹ́ wa ìwọ la fi ṣàgbàtẹ̀rù wo owó ti dé wo mò ń bọ̀ owó ti dé. orí bẹ́ẹ̀ kan tèmi náà sọ ni ọ̀rẹ́ mi à ń sọ mí ni. mo jẹ ṣubú mo jẹ ṣubú. ọ̀dà owó ìbọ̀rọ̀ owó ń bẹ̀. Ah. sọ ní gbogbo ìbọn tí mo gbájú ní gbogbo ayé mi òun ni ọ̀rọ̀ owó mọ́nì mọ́nì mo gbọ́ mi à ń mọ̀ sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ mọ́nì. ó bá dábàá lè jẹ́ arékọjá ìsọ̀rọ̀ àná ọ̀fọ́nú. Ah, èmi náà mọ̀ ọ̀fọ́nú èwo ní jẹ́ mọ́nì mọ́nì sọ́rọ́ eléyìí ó ju mọ́nì lọ hmm. sọ̀rọ̀ pé owó nìyùn eléyìí ó tún mọ̀ darapọ̀ máwọn ọba ọmọ báwọn ọba jẹun ọmọ báwọn òjòyè sórí gbogbo fọ́tò òru rẹ báyìí eh? gbogbo eméjìsì rẹ eh? wọ́n lẹ̀ mọ́ ti pátákó kì í ọmọ sáìnbọ̀ọ̀dù gbogbo ní àwọn ọ̀tá rẹ wọ́n lẹ̀ dé eh? ah! ẹlòmíì pokùnso dánwò nílùú. wọ́n ọ̀rẹ́ mi dé ambassadọ̀ sí i sọ̀rọ̀ ti sọ pé kí ló pé bola saint ambassador sí kí ló pé bola saint ambassador di ah, ìfú ah! àwọn ọmọ jẹun ṣèbó sọ ṣèbó fi pàdé ìwú lọ́wọ́ rábì sẹ́límọ́tì lọ́wọ́ ayé jẹ́lọ kí lọ jẹ́lọ kí wọ́n ti dẹ́ o ará àdúgbò kí ló sí ọ́ ah, kí ló ṣe bẹ́ẹ̀ ibi abájẹ́ òde nù olówó ẹ ti rẹ́rìn sí ọ́nbí lọ́fẹ́ràn rẹ ní mm. ojú ayé náà ń ṣe ní báyìí tí gbogbo ẹ̀ ó fi pè é tó fi lọ ya fọ́tò tó da ah! ọ̀rẹ́ mi ò sì mọ gẹ́sẹ̀. mo mọ gẹ́sẹ̀. ló mo sọ láì mọ ọ̀sẹ̀. ó dà ní báyìí bó ti ní wọn máa pariwo. ẹ má ilé o. ìwà máa fakọ pé. wo wo ti jẹ́ mọ rìnrìn olówó báyìí. èmi gbọ́dọ̀ rí olówó báyìí. jẹ́ mọ rìnrìn olówó báyìí. ọ̀rẹ́ rẹ sórí ire ah! onínú rẹ ọ̀dọ̀ bàbá ya wèrè sọ́ tẹ̀lé wájà ni. àwọn dà ẹ̀yin ń bo ẹ̀yin ẹ̀yin mọ̀mọ́ ẹsẹ̀ ń pẹ́ jàre àwọn tí wọ́n wọ jẹ́ sí lápè ẹ̀ka ẹ̀kọ́ dà wá àwọn ọmọ sàkúsákìdà ẹ máa bọ̀ ẹ ríran wò lẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ máa ń ra ọ̀dà wèrè tẹ́ rí wọn bọ́ sí ń tó bọ̀ tẹ́ rí torí ẹ̀ la bí ọ̀dà tẹ́ bá kun ilé yín ní ọ̀dà yìí bí wọ́n ti rí ní ilé yín ó ti rí bọ́ bá sọ tì ní gbogbo ilé yín ó mọ̀ yọ lẹ́gbẹ̀gbẹ́ ẹ máa kó kélé kẹ́ ẹ máa sọ̀kalẹ̀ sẹ́gbẹ̀ kan ẹ máa <laughs> eh, ah, ẹ ẹ lè tó lórí ara wọn ní méjì méjì ẹsẹ̀ ní méjì méjì bẹ́ẹ̀ yẹn ṣé ti rí tá a sọ fún yín báyìí àmọ́ àwọn Yorùbá pọ̀ òwe wọ́n lẹ́ni tá a bá ti torí ẹ̀ pa ẹ̀dìyẹ wọ́n ní ìwé ni ó máa ń jẹ mo fẹ́ fi àsìkò yìí pé Sàpùtákì gangan fúnra ẹ̀ kó wá sọ torí òun ni ó jẹ́ ambassador àwọn Kola Paint kì í ẹjọ́ olórí rẹ̀ pàtẹ́wọ́ fún Sàpùtákì kó lórí burúkú tọ́jú arúgbó ọjọ́ is my miracle worker. miracle worker. my ocean divider. Bugaye. Ó oh, yá ah Ó tó tó báyìí. A dúpẹ́ fún Ọlọ́run. Mo sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn Bólá Bẹ́ǹtì. Ṣé pé mo rẹwà tó yìí? Ṣé wípé mo rẹwà tó yìí? Wọ́n wá sọ mí di ṣàkùṣákì for Bólá Bẹ́ǹtì láyé mi. Táwọn èèyàn kan sì ti rò mí pé wọ́n ní ah, ṣàkùṣákì o, ta lọ̀rẹ́ yín ẹ kó sì bóde ẹ dúró jọ wọ́n ní ìlè jẹ́ nǹkan kan wọ́n ní sàkùsákì yóò máa wọ kọ́lọ́kọ́lọ́ yóò máa kùn péǹtì ojú àṣẹ wípé àwọn èèyàn kan sì máa ń wò mí ah! ẹ má máa jẹ́ àròyàn pé ẹ pàtẹ́wọ́ fún sàkùsákì ẹ pàtẹ́wọ́. oríire ti kàn mí yóò kẹ̀yìn náà o oríire ó kárí aláàánú ọ̀wà gbogbo wa rí ta ni ẹ lọ rèé jókòó èèyàn ọ̀rẹ́ mi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ sàdí ẹ̀sán aláàké ó yá fún wọn lóhùn. ẹ ẹ wo bí ṣe rí ọlọ́run díẹ̀ lé òrí sáyé lẹ́ ń gbé ní àbọ̀rùn ọmọ rẹ̀ wo sàkúsàkì ọmọ tó ní flavour for polar paint kèé sẹ́yìn táyé yín ti sáná ògo tí yín ti jóná mọ́lẹ̀ ẹjọ́ mo tó wà ń tọ́ sọ̀rọ̀. <laughs> ọ̀rẹ́ mi ò ṣeun òun rèé o níbi mo ti ṣe rádaràda kiri lọ́jọ́ ọ̀hún sí lọ́jọ́ náà lọ́ máa rí mi lọ́ máa ní à ṣàkúsátì jẹ́ àfi ó ṣe àmbásádọ̀ kó wá polówó péǹtì fún wa mo bá rò rò pé eré wọn ni wọ́n ṣe àgbà tó lòótọ́ lè ní o àbẹ́ẹ̀rí mi lára bánà ṣé pé mo dá tó yìí ó dáa ẹ jẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ọkọ mi tìrì trọ́bù ẹ bá ń pàdé wọn fún tìrì trọ́bù. àràràrà gbé fún wọn jẹ òróróró gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ àràràrà òróró kíkọ̀rọ̀ kí lórí títì ọ̀rọ̀bọ̀ kíbọ̀ lórí street ìjọ sanku ṣòun ṣàrẹ̀lẹ̀ ọ̀rọ̀bọ̀. ọkọ mi ó sọpọ́ọ̀tì mi ó dúró tì mí ó advice mi ó encourage mi ó sọ ọkọ mi ni yóò mọ jẹ ẹ bá ń ṣe alátẹwọ. ẹ ṣeun ẹ wá jọ torí ọlọ́run mo wá fẹ́ kẹ́ ẹ sàmì lẹ́ẹ̀kan sí i bí má ní ẹ ṣàkùsákì ẹ mọ bẹ́ẹ̀ tí mo ń pè ó yẹ ẹ pè mí. ṣàkùsákì. alóhùn di ẹlẹ́rìí ó yẹ ẹ pè mí ẹjọ́ sáyé lẹ̀ ń gbé ní àbọ̀rùn ṣé ẹ ti wá rí ẹjọ́ máa ṣe dáadáa ẹni tí a rò pé kò lè pàgọ́ òun àpàdà kọ́lé alárinrin níbo ni ta ni ta lọ́mọ yìí rí àwọn ọlọ́tẹ̀. ọ̀rẹ́ mi èmi ò mọ̀ sọ wọn kọ́ mọ́ fàtẹ́wọ́ gbọ́ ọkọ̀ wèrè ni ọ́. àbí owó ọtẹ lè gbọ́kàn mi ti rí trọ́bù wọn ò lè gbá irú wọn kọ́ ló sọ ẹ ṣeun ó dá ní báyìí mo wá fẹ́ ká a jó mo fẹ́ já a yọ̀ ẹ ṣeun ilé ó kárí o. ọ̀hún tèmi fẹ́ jòjò kó sóòrù ẹlẹ́jọ́ kájókájókájó ìjà ìjó lẹ́lẹ́jọ́ ọ̀hún tèmi fẹ́ jòjò fẹ́ jòjò kájókájókájó ìjà ìjó lẹ́lẹ́jọ́ àwọn tèmi fẹ́ jòjò kó sóòrù ẹlẹ́jọ́ kájókájókájó ìjà ìjó lẹ́lẹ́jọ́ àwọn tèmi ṣàǹfààní fún mi sùúrù lẹ́lẹ́ ìjọba ẹ̀ àbí kò jọba ẹ̀ ìjọba ní kò jó olè bàbá ẹ̀ àbí kò bàbá ẹ̀ ọ̀nà ló ọjà olè jọba ẹ̀ àbí kò jọba ẹ̀ ìjọba ní kò jó olè bàbá ẹ̀ àbí kò bàbá ladies and gentlemen ẹ wọlé wá o orin tó quality làtúgbé wá o sórí tẹ̀gbé wá tí a ò ní gan sọmọ tí a pè tí a ò ní fọwọ́ kàn wáìn fọ mi ṣàkírakíra àìmọ́dá dìbìtì kàn mí kílàkílà kò ṣe fi sára kújò kárakára kò di pópó àspirìt fire fire èyí. ìyẹ̀pẹ̀ ń bí wòbí dábàdé o farabalẹ̀ ọ̀làdé o ẹ̀kọ́ ti wọlé o àwa kò wọ́n ìjà ìjó lè jù àwọn tèmi fẹ́ jó jù kò sórùn lálẹ́ jù ìjà ìjó lélẹ̀ jù àwọn tèmi ṣàǹfààní fún mi. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o dábàá kunlé yín dábàá fẹ́ kunlé yín ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run ẹ torí ìsàfìsákì ẹ gbé kọ́ńtàtì wá á kunlé yín bọ́lá bèntì ó kunlé yín. farabalẹ̀ o farabalẹ̀ balẹ̀ o jẹ́ káwọn tèmi wọlé o. ṣe ìjà ìjó lélẹ́yò àwọn tèmi fẹ́ jójó kò sórùn lálẹ́. DJ asàsẹ́mójú rẹ̀ nìyẹn ẹ wá dúró àwọn Ferrari náà wọ́n sọ̀pọ̀tì wa àwọn ní àfúyín níbi ní Ferrari bitters ó dà fún jẹ̀dí ó dà fún gbogbo nǹkan tibítibí so n wà ní káwọn ọ̀rẹ́ mi bíi méjì gan kọ́ gbé méjì kan máa há fún yín yín ta ló rọ yín sí ẹ kó sì ó de irú yín kan ni wọ́n ń sọ ó yá ẹ̀yin ọ̀rẹ́ mi ó yá ẹ lọ rè kó méjì kẹ́ ha báwọn èèyàn ó yẹ. It's young to the big Guinness. Oya Lagos virus. Oya Lagos virus. Oya Lagos virus. Oya ah, Lagos virus. Oya Lagos virus. Gíláàbù ha. Yọjú sí lórí ká fún yín ní Lagos virus ẹ̀dẹ̀ rí pé gbogbo ara wọn náà jẹ́ àkókò bára sí à àwọn fún ibà rà láì máa jà rẹ̀ sílẹ̀. ọmọ Yorùbá kílọ̀bù gàngàn ọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ gàngàn ó yẹ sọ́mi ìwé ọ̀nà lélẹ́yìí ó yẹ sọ́mi ìwé ọ̀nà lélẹ́yìí kẹ̀. mo lọ sí pharmacy tó fẹ́ lọ ṣe injection ma ni. ó yẹ kí mi sì injection ma ni. ìlà òdúkọ. ó ń bẹ lápò mi. ẹ ṣèbí tó torí kẹlẹ sọ pé àtọkọ ń bá dà ó máa ń dà ní ìṣẹ́jú márùn-ún ọgbẹ́ni wọ́n náà wà kó fún mi màá ya abẹ èmi ẹ̀ mi ìṣeré kẹ̀. èmi àti peter ṣe à ń ba nǹkan jẹ́ o lè try. bugaye i say make you bugaye bugaye use jesus oh bugaye oya bugaye use jesus oh bugaye oya bugaye favour follow you blessing follow you oh. healing follow you miracle follow you oh. them will follow you. just booga oh, oh, oh. When them challenge me oh, say who they support you oh, who they promote you oh, they catapult you oh, they follow you oh, they follow follow you oh, oh yeah Jesus Baba Baba Baba oh yigi yigi arúgbó ọjọ́ is my miracle worker. follow you up. Ah. Blessing follow you up. Ah. Healing follow you up. Ah. Miracle follow you up. Them go follow you up. Follow, follow you up. Ah, I go use this as Buga, oh, eh. Who they jealous me, oh. Oh, yeah, telling me, oh. Make you follow Jesus. He go protect you, oh. Go cover you, oh. Go promote you, oh. Joe, my spiritual lawyer. Oh. Lion of the tribe of Judah, my spiritual lawyer. Oh. Lion of the tribe of Judah, it's my miracle walker.